pípẹ́. mọ́mí bẹ́bí ti dé. irọ́ ni irọ́ ni ọkọ mi hmm? ọkọ rẹ̀ sí ọmọ wòórà ọwọ́ wòórà kọ́ má bàa <laughs> ọkọ mi ó sọ fún mi pé ó ti dé tòsí. Ah, ah, ah, sọmọ lọ́rọ̀ sọ fún yín ni. Eh, èmi rò pé bóyá mo yóò ṣe wà ní gáràjì mi mọ̀ kó ti dé tòsí ah, ọkọ mi ọmọ yóò jẹun ó jẹun wo ah, àmàlà tí mo ní kí n rò pé kó wà ní gbígbóná fẹlifẹli mo ẹ̀ṣẹ̀ gbọ́ mi ẹ̀ka náà ní mi kó ti dé tòsí yóò yóò yóò yóò yóò ọkọ mi ó ah, jẹun wo bó ṣe rù wo bó ṣe rù. ọkọ mi ìrìn àjò ṣé ò mú wàhálà dání. kí a ti wá wá sí i a náà ni. gbọ́mọ lọ́wọ́ iṣẹ́ òun tó bá mú ọmọ mi dé láyọ̀ àtàlàáfíà ah, mi ò lè sùn mi ò lè sùn. ṣó wáá rí sórí ọmọ yìí sórí ọmọ yìí ọmọ ni ah! ọmọ tó yẹ kí n bí tí mi ò bí ńlọ́lọ́run bá mi taari sí i olúwafẹ́mi sórí ah! ọmọ yìí èmi ti rò pé àwọn ọmọ kátó kátó kátó ìgboro ni ó kéré tán láàrin ọjọ́ mẹ́ta ó ti débi ó máa fi owó ọwọ́ ẹ̀ ó máa fi ra ọṣẹ wà ní abami fọṣọ abami fọ abọ́ sórí gbogbo tí àyè pátápátá ló máa nù tó máa dán ah ọmọ ọlọmọ yìí o ìbílẹ̀ ni o ọmọ tó ń wò yìí ọ ìbílẹ̀ ni. ẹ mọ mi ó yẹ kó yẹ yín èmi tí mo sọ̀rọ̀ ọmọlọ́lá di ọrùn sùn làfàrọ̀ kó sí tèmi máa yé mi ẹ ti gbàgbé ọ̀rọ̀ tẹ́ bá ń sọ fún mi pé téèyàn bá ti lórí èèyàn kì í wá ẹsẹ̀ kiri o ọmọ ọlọ́lá lórí lọ́dọ̀ tèmi tí ò ní dẹsẹ̀ láéláé. ó jẹ́ jẹ́ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àbá àdúrú wọn gbòòrò ni mo lọ́mọ tó ń wòye ọmọ ni ọmọ ni ọmọ téèyàn fi ń tọrọ ọmọ ni ọlọ́run ṣé o. wọ́n mi ẹ ṣe gọ̀mà ẹ̀kọ́ àpọ̀lé mà fẹ́mi omi tí mò ń gbé kaná ti máa hó fẹ́kẹ́ sáyé lọ bẹ́ẹ̀ ro àmàlà so that ìwà àti mọ́mí ẹ̀ máa fọwọ́ lówó. <laughs> ẹ ti ṣe bẹ́ẹ̀ ti pẹ́. àbí nà owó wa báyìí àjọ wa tó ń bọ̀. Ah, <laughs> oh, ọmọ mi. ọ ọmọ akọ ẹ̀gbọ́n ẹyin akọ ẹ ló kù ó tí ẹ mọ gan. ó yà tètè tètè. yes ma àwọn èsì gáàsì mi darí. mọ̀mí sí ah, kò ní jẹ́ kí wàá tó mọ kó má lálàá ni. fẹ́mi orí ọ̀fẹ́ gbà lọ́mọ yẹn. ìyàwó mi ni wọn sábúrò mi. orí ọ̀fẹ́ ló yẹ ká tún sọ orí ọ̀fẹ́ má lù sí ẹ̀ kó ya náìsì sí dáadáa ni ọmọ tó ń wò yẹn ah, irú ẹ̀ wọ́pọ̀. bó ṣe bó sọ fún mi pé sáfíìsì mọ́tò yìí lánàá. ṣé màá máa parọ́ fún ẹ ni ọlọ́run sáfíìsì ẹ̀mí mọ nǹkan tó ṣẹlẹ̀. a máa fẹ́ pè gbogbo bí wàá báyìí sí. ṣé kò ṣe fuse box kí ẹni tẹ́ bá tún lọ da bá nǹkan mí jẹ́ inú ẹ̀ ni mo tún wò. ẹ jẹ́ sí sí. ẹ actually a kàn ń lọ ní mọ́tò yìí kàn lè dákú síbẹ̀ mi ì lè sọ particularly kan tó ń ṣe. kò dẹ̀ síbẹ̀ tẹ́lẹ̀ ká tó gbé kúrò lé. kò ṣe bẹ́ẹ̀ ká tó kúrò lé. ṣé mẹkáníìkì lẹ́yìn ni ẹ̀gbọ́n. àná ah, mi ò kí n ṣe mẹkáníìkì ọ̀rọ̀ tẹ́ sọ ni pé ẹ gbé kúrò lé kò dẹ̀ ṣe báyìí dáàsọ àwọn ṣe wò pé bóyá kájọ wò bóyá máa ṣiṣẹ́. ẹ jẹ́ ká wá wò ẹ jẹ́ ká wò tó ṣe é àlè. ẹ dẹ̀ sọ pé kò ń ṣe overheating ló ń ṣe mọ́tò yìí. dashboard ò reflect overheating ó yẹ kó show mi pé mọ́tò overheat. ẹ ṣe ẹ aláwọ̀ mi kì í sí. ẹ check. ẹ wà careful o díẹ̀ máa wo súnmẹ́yìn díẹ̀ o. sẹ́tìrì overheating ló ń ṣe mọ́tò yìí ó ṣeéṣe kó jẹ́ pé ńgbà tẹ́ ń drive lọ tẹ́písọ̀ ẹ̀ ti há ẹ̀kẹ́ máa mọ̀ ó ló ń ṣe mọ́tò yìí. ó là máa ṣe sí ẹ ẹ ṣe ìfara mi ẹ jẹ́ kí n lọ bá yín jẹ́kọ̀ọ́. ọ̀kẹ́bọ̀ ọ̀kẹ́bọ̀ ọ̀kẹ́bọ̀ ọ̀rẹ́. díẹ̀ ó ṣì máa parọ́ wọn mẹkáníìkì tó ń bẹ sẹ́fíìsì mọ́tò yìí o torí ọ̀rọ̀ wọn ti fẹ́ múrọ́ dání tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó sẹ́fíìsì mọ́tò lánàá ó paná ní bá ṣe ń rìn lọ lọ́nà. ó ti ń lọ síbẹ̀ báyìí náà gbàtí mọ́tò bá ṣiṣẹ́ àmàwọ́ ẹlòmíín ló bá ṣe fún wa náà ni. nkú tó ti wá lọ látẹ̀kọ̀ yìí náà wọn ò gé àbí ṣé kò ń ṣe pé wọ́n gbé wa sí orí scale báyìí. Ah, ẹ lọ sábẹ́. ó máa ṣiṣẹ́ kẹ́. ó fáìtì ló ń sin mọ́tò yìí dúpẹ́ o ṣèyí náà mọ́tò wa àwọn òyìnbó gbogbo mọ́tò tó ń ṣe wá ń sìn kò sí nǹkan tó ń jẹ pé gasket ń bọ̀ lórí eré bó ṣe wà yìí ó ti fún yín ní signal nìyẹn ó dẹ̀ ti gbóná dáàsì àlọ́ sọ paná fúnra rẹ̀ torí tí ò bá paná bó ṣe rí tó jẹ́ pé gasket ló máa bọ̀n lójijì bó ṣe wà yìí kò sí nǹkan tó máa ṣe tá a bá ti stop omi sí i ó máa start padà àmọ́ ṣẹ́rí omi méjèèjì yẹn mo fẹ́ kó fún kẹ́ máa kọ́ lọ anything can happen jọ́nù bọ̀ tí bá ti ń délé mo fẹ́ kẹ́ pé mẹkáníìkì ẹ jẹ́ kó check yẹn ó pọ́sibù kó jẹ́ pé radiator ló jó so yẹn ló jẹ́ kó da omi yẹn sílẹ̀ kó tó sọ wáìtì tó ti yẹn. ẹ̀yin kan ti ń sọ̀rọ̀ bíi mechanic ṣé ai lẹ́yìn wà ni. mo sọ fún ilé kan pé mi kì í ṣe mechanic ai ni àdúgbò mi sẹ́rí iwájú tàtí ń yẹn company kan wà tó sẹ́yìn kọ́ síbẹ̀ mo wá ní kí n lọ check wọn because mo ṣe parí ẹ̀kọ́ mi bóyá mo lè rí sẹ́yìn bẹ̀. kọ́tẹ́ ni pé you are looking for a job ẹ̀ ń wá iṣẹ́. bẹ́ẹ̀ ni sá. tẹ bá dẹ̀ rí iṣẹ́ ní outside area yìí ẹ ṣọ́pù ẹ lè lọ síbẹ̀ kò sí ibikíbi tí mi lè lọ tí n bá rí sẹ́. mo ń sọ bíi pé bí èkó ni mo sórí èkó lára wà. mi ò mind máa lọ. ok mo ń bọ̀ ẹ́ kí fún káàdì kẹ́ pè mí. káàdì mi rẹ̀ pè mí. ẹ̀wọ̀n kan máa wọ̀ rẹ̀ máa wò we get do something about that díẹ̀ ó dẹ̀ jọ́ kó jẹ́ ká wá nǹkan kan because máa yìí dì it. ah okay, thank you. náà come on, pé i will do that. Look how I jẹ́ pé you have to make do with what i have here. ẹ wo ah, ah, ẹsẹ̀ má jẹ́ kí n gbélé yìí sẹ́yìn nǹkan tẹ́fẹ́ ṣe fún mi ìyẹn ni mo love ju ẹjọ́ mo wà okay. ṣe ti is done I believe mo fún is done. The second. gan initiative ó tún gbèdé wọ́n mi bí a ti wù wá kí n má ṣẹ̀ṣẹ̀ gbé kí ẹ má ṣẹ̀ṣẹ̀ gbé wọ́n mi bí a ti là ó ìgbà mi kò sọ mí sí dáadáa wọ́n mi bí a ti wù wá kí n má ṣẹ̀ṣẹ̀ gbé láyé òun kọ́ mi bí a ti lò gbà ìgbà mi kò sọ mí sí dáadáa. ó mà ní kọ́ fóònù ẹ̀rọ ìdìbò àti ta ló ń pè mí. mo mọ kò sórúkọ lórí ẹ ó sì máa ń bà hello ta ló sọ̀rọ̀. oh oh oh oh ẹ ṣe gan-an ẹ ṣe àná ọ̀gbọ̀n ó lè appreciate effort yín. kò fún wa problem kankan pàdé pàdé délé mo ti káwọn mẹkáníìkì wa gbé and then tí mo bá yín sọ nípa ti iṣẹ́ yẹn o ti bẹ̀rẹ̀ sí contact àwọn èèyàn so wọ́n ní tó bá ti di ìrọ̀lẹ́ màá gbọ́ feedback so ẹ máa tó bá ti di ìrọ̀lẹ́ yìí á pè yín padà ẹ ó wà mí báyìí ó náà wà mí báyìí. ọ̀rẹ́ máa tún ẹ̀kọ́ ẹ̀. ọlọ́nkú ẹ ah, ah, ká ah, ẹ dẹ̀ ṣé àná ẹ̀kọ́ àdúró ti wà o ọlọ́run á dúró tẹ̀yìn náà ẹ ṣé i appreciate gan-an ni ẹ ṣé gan-an olúwa wà pẹ̀lú ẹ̀yin náà dẹ̀ nípa ọ̀rọ̀ tí ọ̀ní mi bá yín sọ a ti ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀ but very soon lágbára ọlọ́run wọ́n máa get back sí yín so ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà ṣẹ gbọ́ ọlọ́run á fún gbogbo wa lọ́kàn balẹ̀ all right kẹ́ take care àwọn ìdọ̀kùn wa. kò sí ibo nítorí àwọn ìdí tó yẹn tó wá fún wa fi di ìrọ̀lẹ́ máa pè é. ṣèyí dọ́mọ̀ àyẹ̀wò dé right. kẹ́ take care. Oh jẹ́ kí mi lọ ṣàṣẹ parí iṣẹ́ mi lókè bọ́ sí mi parí lọ àwọn ọ̀rẹ́. ok all right all right ṣé wàá ṣe ń bọ̀. Ọ̀dà ọ̀dà ọ̀dà. <laughs> Ó tọ́ di náà. Auntie. Deki baby. Ẹ kú How are you there? Ẹ kú jọ́ mẹ́ta. Hmm, Auntie, ìjọ́ òlẹ́yìn tí wá sí by last. Um, Ó dẹ̀ ṣe díẹ̀ náà. Mm, but it's not my fault now. Ṣé àwọn iṣẹ́ tí mo gbà? I'm always busy. Very tight schedule. Yes, it's true. So, kí wàá lè fẹ́ jẹ báyìí? No, no, no. Mi tiẹ̀ ní pẹ́ rárá. Hmm, ṣé torí pé ẹ fẹ́ fún mi nìkan kẹ́ tó lọ? Hey! hey oh trust me ni <laughs> tí n bá tiẹ̀ báyìí fà á dání you know he's always here. Oh, <laughs> all right darling thank you. uncle. thank you. so kẹ́tó lọ ẹ ní láti rí mi o. máa ń rí ẹ fara ẹ balẹ̀. <laughs> ok ma. Becky ọlọ́pàá. ah ẹ má dá every time tí wọ́n á síbẹ̀ máa ń tax mi ni. Bíọ́lá ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ rí ẹ fún ó ní èèyàn kan tí mo fẹ́ kó bá mi help. Hmm, mo mọ̀ kó lè help ẹ. oh okay um, ṣe fẹ́ kí n fún lówó ni àbí irú help wo ni ẹ. mi ì fẹ́ kó fún lówó mo fẹ́ kó bá mi wáyè fún sọ́dọ̀ yìí it's looking for a job. oh well um, right now a ṣe transfer nìkan sí um, office wa tó wà ní Togo ni so there's a space that is vacant now and. Um, shock away, as in. ó mm, ṣe serve tán ni. Oh, ó oh, ṣe Tony. okay okay um, get mo solo telling. there's a vacancy in sin but i'm going to use my position you know, to see what i can do about it so may I get back see? sí ṣẹgbọ́n see what you can do about it. Do something about it. Oh, you know, I always do something, Uncle. <laughs> um, so I'll get back to you in Beatity next week. I confirm in one week, yes. Okay. Wow. All right. Um, I don't know, Uncle. Báwo ni ẹ ṣe jẹ́ sí yín? Um, bí àbúrò mi náà ni wọ́n kò ń ṣàbúrò mi, olóore Oh, okay, okay, okay. Um, èmi á get back sí yín next week. Mm, màá fi ṣiṣẹ́ ẹ̀wọ̀n mọ̀ kéèyàn ó ti ṣe ṣe nìyẹn ọ̀rọ̀ ilẹ̀ táwa sọ ń kọ́. Ah, ọkọ owó yín ló kù sí náà I've been waiting for you láti sọ nǹkan láti jọ yẹn ẹ̀ sọ anything. ọkọ ah, ẹyin náà mo dúró láti jọ bí kẹ sọ̀rọ̀ you no said anything now ṣé bá ti ló yá ó yá ni. mo tí wàá ṣe ń dúró èmi náà dúró díẹ̀ oh. tó bá sọ fún mi pé n go ahead I just need to go and see the surgeon. ẹ kàn sọ oye bí o ti mo fẹ́ ó ẹsẹ̀ gọ̀ọ́sọ ọlọ́run àdúró tì yín ẹsẹ̀ mo dúpẹ́ sá mo ti anytime tó bá ní kí n ah bọ̀ mo ṣe tán ẹsẹ̀ gan ẹsẹ̀ mo dúpẹ́ ẹ bá mi kí àǹtí. ẹbí mi náà kí wọn. ẹ ẹ sá ẹ jọ ẹ ó dàn mọ́ mi fẹ́ kí n ẹ ó dàn. àwọn tí wọ́n sọ fún yín pé wọ́n pàdé mi tí wọ́n ẹ ló sà ẹ ṣe àdúpẹ́ sà o inú mi dùn ayọ̀ mi kún ẹ o ẹ gbogbo nǹkan tó ti dánú ọ̀rọ̀ yìí kò ní bàjẹ́ ẹ wò èmi náà màá díjọ́ wá màá wá kí yín ẹ jẹ́ ń wá ẹ jẹ́ mo dúpẹ́ o tọpẹ́ tọpẹ́ àǹtí bá náà ká èyí kò ẹ ó ní ìdí ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ o èmi náà wá kí yín o ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ẹ ṣe ẹ ṣe o yẹsà yẹsà ó dà ọ sà. o ti kọ́ ti mọ́mí mọ́mí mo dúpẹ́ mo sórí rẹ̀ iṣẹ́ ti wà nílẹ̀. ọmọ ẹ ṣe o. àṣetí ẹ̀ máa ń gbàdúró títí tí ò bá dákẹ́ bó pẹ́ títí àdúrà máa ń gbà mo dúpẹ́ ọlọ́run. mo sọ fún ah! àdúrà gbà èyí tó fi máa kájọ sínú ilé tó máa ká ṣùn tó máa ká ṣòtàn ṣòtàn ah! ọlọ́run ah! mo mà dúpẹ́ tó mà farapamọ́ jẹ mí níyà ọlọ́run mo mà ṣe o báwo wà ní báyìí ìgbà wo náà ni ìwà bẹ̀rẹ̀. ó ló ti yá báyìí wọ́n ní tí ẹ máa fẹ́ máa gbéra bọ̀ ní àárọ̀ ọ̀la bí iṣẹ́ ti wà ń lẹ̀. ẹ aṣọ ẹ̀ ń kọ́ kó wá síta jẹ́ bẹ́ẹ̀ fọ́. ẹ túmọ̀ nǹkan kan wọ́n ní tí n bá fẹ́ kó nǹkan kan dání gbogbo nǹkan tí mo ní pátápátá àwọn abá mi gẹ̀ẹ́tì. wá fún ẹ. ọlọ́run bá ń bọ̀. Ah, ọlọ́run dúpẹ́ o wá mú nǹkan tó kù báyìí wàá wá lọ pé ọmọ lọlá ìyàwó ẹ wàá fi tó létí o. ṣé o mọ̀ pé ọmọ yẹn ó dúró tiẹ̀ nígbà tí ò sí nǹkan kan nígbà tí nǹkan wá bẹ̀rẹ̀ sí dé kò ní dáa kó o má fi tó létí o ṣó ti yẹ kó yá lọ bá kó o yá ṣàlàyé fún o bẹ́ẹ̀ mo ti gbọ́. Eh, ah, mi ò mọ bí mo ṣe máa sùn lálẹ́ kò tí ì yé mi bí mo ṣe máa sùn. ó dáa eh, kí ló máa jẹ kí ló máa jẹ torí tí òun kò máa jí lọ lọ́la ni. mo ti yó. ọ̀yẹ̀wá lọ fún un jẹ́ mi bẹ́ẹ̀ fọṣọ káṣọ ẹ̀ wá mi. àdúgbò mi káṣọ ẹ̀ wá mi. màá ṣe kọ́ mi. Ah,

so lérò pé nìkan lè dàrin èmi àti ẹrú sa dúró èèyàn kan wà tó lè gba kánbó lọ́wọ́ mú sí èèyàn kan wà tó lè gba àkàtà lọ́wọ́ akitì bóyá o mọ̀ pé ikú ló ń bá sọ lọ́rùn ìwúre sa ẹni tó bá máa yà mí àti ẹ̀wọ̀n àti ìbí tó bá tẹ̀ wá bí sáyé tó bá délé ayé tó bá dásìkò tó fẹ́ gbé gbèsè tó fẹ́ gbé yẹn ajẹ́pẹ́jọ́ yẹn ló máa jọ́ lọ́hùn pé kò sí nǹkan kan tó lè yà èmi àti ẹ̀ torí pé kí ni ìfẹ́ èmi àti ẹ̀ ìfẹ́ àtọ̀run wà ní mi ò fẹ́ kó ronú nǹkan tó ń ro yẹn o nǹkan tí mo fẹ́ lọ sí ó yí ẹ o ó mọ̀ pé ẹnikẹ́ni tó bá kàwé títí títí nọ́màtì tó bá parí ẹ̀kọ́ dandan ni kó gidi ṣe ìyẹn ní èrè ẹ̀kọ́ tó lọ́kọ́ nígbà táwa wá sí títí títí tí tá a rí iṣẹ́ rántí gbogbo itú tí wọn náà pa fún mi nípasẹ̀ kémi náà lè rí iṣẹ́ tọ́lọ́run ò dẹ̀ gbà tí aláàánú wá dìde láti ibi tí a ò lérò ṣé ká wá sọ fún ọlọ́run pé nǹkan tó ṣe ò dáa ni sọ fún mi. mo ti gbọ́ ohun kan tó sọ bọ̀ èmi sì máa dúró lórí pé kó má dà mí o má dà mí o rántí bó ṣe fi mí sílẹ̀ o rántí bó ṣe fi mí sílẹ̀ pé mi ò lókè mi lẹ́yìn ọ̀run àfiwọ́ o má kọjú mi sórí alẹ́ o. ọmọlọlá ó ṣe fọkàn rẹ balẹ̀ ó rò pé kò tí mò ń lọ tí ò bá jẹ́ ti kó dùn mímu náà láti fi ẹ́ sílẹ̀ nígbà kankan bóyá o mọ̀ pé tí n bá dé kọ́ lónìí kó tó tọ̀sẹ̀ kan báyìí mi ì ní gbádùn mọ́ àfi tí n rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi mo wá fi ń dẹ ẹ lójú pé ìgbàkigbà tí n bá ti settle down mo ní láti wá sílùú màá mú ìyàwó mi ló bá tán. kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n. Hmm? kò sí wàhálà. kò sí àyà. n tó fi fọkàn mi balẹ̀ yìí mo ti gbọ́ ọlọ́run àjẹkọ̀ kéré òkè délé gbogbo nǹkan tó bá balọ̀ gbogbo ẹ̀ pátápátá máa yọrí sí rere lágbára ọlọ́run. ọkàn mi ti wá balẹ̀ báyìí níwọ̀n ìgbà tí olólùfẹ́ mi ti ṣàdúrà fún mi ó ti túmọ̀ pé níbi tí mò ń lọ dandan ni kí n bá ojú ọlọ́run pàdé tí mo wá lè wá lọ torí pé o mọ̀ pé àárọ̀ ọ̀la ni màá jí lọ ó dẹ̀ láwọn kan tí mo láti get kí n tó lọ. so o mì pé mi ò ní retí tó máa fi lọ ah no no no no no mm, don't do that ah no ah. ọmọdọ́là ẹ ìwọ náà fi ẹ̀kan sọ fún mi pé tí máa lọ lọ́la ìwọ náà ò ní sinmi dé di mọ́tò. ah wo tó bá ti yégun ti yọrẹ o ó jẹ́ kí lọ kẹ́rù ní máa lọ kó wọ́n ń tù máa lọ kó pápá ń sìn àjọ máa máa lọ. bébí máa rí ìwọ ló máa sìn mí débi tí màá ti wọ mọ́tò màá sì báyìí báyìí sí ẹ̀kí tó padà. bẹ́tà ó kì í jẹ́ kí n sìn. all right. mo fẹ́ mi mo ní kí n introduce àwọn ara mi sí ìyàwó mi ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tẹ́lẹ̀ àbúrò ìyàwó mi nìyẹn Becky. ẹ kú jókòó sá. ẹ ṣe gan ma. mi ò dẹ̀ fẹ́ kẹ́rú bá ṣe mọ́ra ibìkan nìyẹn bá ti ń pàdé àti di ẹbí nìyẹn so you can walk up to me anytime you are family. ok sir. ọkọ fẹ́ mi ṣé wàá òkè ṣá. mo wà pa ma. ẹ fìlà tó mọ ilé nílé yín o ṣó ti yẹ yín báyìí ń tiẹ̀ ti rí lára yín pé onísùúrù ènìyàn ni àti tún pé oníwà jẹ́jẹ́ ni àwa tẹ̀dẹ̀ rí iná àlápọ̀n o oníwà jẹ́jẹ́ làwa náà onísùúrù èèyàn ni wa àmọ́ ṣá o àìbá wa mọ̀ ó lè níbi tá a fì sí nídìí kan àbídìí kejì pàápàá jùlọ àbúrò mi Becky tá a bá rí ibi tó gbà ṣẹ̀yìn lọ́nà kan àbọ́nà kejì àbáwa fúnra wa la bá ṣẹ̀yìn ẹ pè wá ṣàkíyèsí a ṣàtúnṣe ìrẹ́pàdé máa kọ̀ntínú lọ́bẹ̀ ṣètìgbọ́kẹ́ fìlà tó ilé nílé yìí o a ti dẹbí nìyẹn o. mo ti gbọ́ once again welcome to our house. thank you. uncle Fẹ́mi kí wàá ní ká prepare fún yín báyìí. ẹni ah, tí tó bá wà náà ni. Mm, ok sir. uncle ṣé rice wa okay. rice wa okay àbí. ṣé rice wa okay. ó wà okay sir. rice wa okay. So, tá a fi ń dọ́gbọ́n da èrè nìyẹn o ẹ sà ibi ọ̀sẹ̀ kékeré tó tóbi púpọ̀. ẹ fílà tí mo. Um, Femi, it's so nice meeting you in person today. Uncle, has said a whole lot about you. Um, one, mo fẹ́ kí o fọkàn balẹ̀. Mo ti sọ mi CV Say sí company tí mi ń ṣiṣẹ́ and um, I know by the special grace of God we'll gbogbo ẹ work out. Um, but there's going to be an interview on Monday so mo fẹ́ kó wá dress properly and be at your best kò sí nǹkan tí ọ̀nkú gbà tì lọ́wọ́ mi náà so I'll definitely work on it. ẹ ṣe wa ọlọ́run á tún ilé àtọ̀nà àtẹ̀yìn náà ṣe pẹ̀lú ògùn lọ́wọ́ ọlọ́run ọmọ tẹ̀yìn náà rárá ni ẹ ṣe mo dúpẹ́ ẹ ọ̀nkú ẹ ṣe gan sa ẹ ṣe gan sa ẹ àǹtí ẹ mo tún kí ẹ̀yin náà pé ẹ kú wàhálà mi ní gbogbo gbà ọlọ́run á tún tẹ̀yìn náà ṣe. ọlọ́run ọlọ́pẹ́ òǹkú fẹ́ mi gbogbo ẹlẹ́yìn náà ti gbọ́ yẹn o ọlọ́run á gbà fún yín o àdáwọ́lé nílé iṣẹ́ náà ayọ̀ rí sí dáadáa o ẹ̀ẹ́dẹ̀ níbo lórí burúkú dòwò pọ̀ ọlọ́run á máa fi ṣe ẹ̀ṣọ́ yín o iye ọkọ mi ẹ ṣé o ọ̀rọ̀ ah, pẹ̀lú afẹ́yìn mi. yọlá yọọ máa tún dúpẹ́ once again hmm? o ṣe gan o mọ̀ kó máa ṣe fún mi o lè ti ṣe thank you very much mo mọ̀ kó náà wà ní disappointed. oh yes i can i can see that uh, i see him as a very responsible man and that is ready to explore and deliver. <laughs> yes, yes. No problem. Olúwafẹ́mi ta ń lówó. Mọ́mí ẹ̀yin lẹ lówó. Èmi, èmi kọ́ mo ní. Owó yín lówó yìí. Èmi. Emi. Ben. ni mo ti rí? Ah, ah, ọmọ yín ló kó wá fún yín. Èló lélẹ̀. Hundred thousand naira. One hundred. Thousand naira. Emi, mo ní. Bẹ́ẹ̀ni mọ̀mí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. ó retí karamu seven gbé kó máa kéré mà torí tí ọba sọ láì karamu. ìhòòhò ni gbé ọba wà. àfẹ̀tìgbàgbé hmm. ìjọ́tọ̀ kẹrẹ́ pé ibi sùn níjọ́tọ̀ kẹrẹ́ pé ibi jí abẹ́ ti gbàgbé ìríjẹ ọ̀kẹ́rẹ́ níjọ́ ìríjẹ ọ̀kẹ́rẹ́ níjọ́ tí ó sì tẹ máa mówó onúgbànú tẹ máa tó pọ̀ pé ilé ìwé olúwàfẹ́mi ò mà gbọ́dọ̀ dúró títí tí mo fi parí ẹ̀kọ́ mi mo wá parí ẹ̀kọ́ náà tán mo wá rí iṣẹ́ gidi mo wá kọ́kọ́ sanwó oṣù fún mi màá wá mówó náà màá wá ná kó pọ́sibù ìyá mi ló ní owó náà ìdí tí mo fi kówó yẹn wá fún yín nìyẹn. Hmm. Hmm. olúwàfẹ́mi tí n bá lè sọ̀rọ̀ omi ẹkún ni ó jáde lójú mi ah, èmi nìkan tán one hundred thousand mú mi kò tán síbẹ̀ o ṣẹlẹ̀ lè tí mo ṣe fún yín tó bá tún yá tí mo bá tún gba owó mi mi ò ní fọwọ́ kan máa tún kó wá fún yín. kò ah, lóhun ọkọ mi kò yá kúnlẹ̀ kí n gbàdúrà fún ẹ kúnlẹ̀ kí n gbàdúrà fún ẹ èmi ni kò tán ah, ọkọ mi hmm. kí n wí kí n sọ àdúgbò ojú ò ní tì Ah, àrùn tó ti dáná ọ̀rọ̀ kò ní dìbàjẹ́ olúwa fẹ́ mi ọlọ́run afẹ́ ayé afẹ́ ọ̀run afẹ́ àà tó fi mọ màrá yé ayé ò ní mú kúrò. olúwa fẹ́ mi. yes dear. ẹ̀kọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pọ̀ nípa ọ̀rọ̀ tó wà náà láàrin ẹ̀mí àti ẹ̀ tá à ń sọ látijọ́ yìí náà nìyẹn ìgbà wo gangan ló fẹ́ wá mú mi lọ sí Èkó téèyàn àti ẹ̀ma jọ máa gbégbọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ó ti ń pẹ́ jù. ọmọlọ́lá ẹni tí yàn ń bọ̀ àgbéyàwó wa bá kó má kí ń dárùn ó yẹ kó mọ̀ pé mi ò lè parọ́ fún ẹ ok kọ́kọ́ fi kankan kó fi dá ẹ lójú kí n tó lọ láti lò ń bí lọ́sẹ̀kọ̀ mo promise ẹ pé kò sí iṣẹ́ tí mo lè máa ṣe láàrin tourist màmá wálé lẹ́kọ̀ọ̀kan jọ láti gbà yín sìn tí mo pàjẹ́ mi wálé ìyẹn ló yẹ kó fi judge mi èmi gangan ti ní láti fẹ́ kó máa gbé pẹ̀lú mi ó kàn láwọn kankan tí mo láti tidy náà so that kò ní lè ṣe fọkọ sọ rántí pé mo ṣe wà lẹ́kọ̀ọ́ láti jọ yìí mi ò tí ì dalẹ̀ tèmi ní àwọn tó help mi náà mo sì gbé pẹ̀lú so àdá kí wọ́n tún gbéyàwó láti ìlú kí n tún wá gbé wá sọ́dọ̀ wọn kájọ máa gbé pọ̀ àmọ́ tí bá ti get apartment ọ̀rọ̀ tèmi máa mú ìyàwó mi wá adéjọ máa gbé pọ̀ ká tún dá mi dúró ni. olùwàfẹ́ ṣùgbọ́n pé kò easy kò rọrùn o ẹni tí yàn rí lójoojúmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá dẹni tí yàn rí lẹ́yìn kan lọ́sẹ̀ méjì lẹ́ẹ̀mejì lóṣù olúwàfẹ́mi kò easy o àwọn yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní ikọ̀ tí yàn bá fi sílẹ̀ báyìí ní ẹnu ewúrẹ́ tó. ọmọ nílá èmi náà mọ̀ pé kò easy bọ́ ó mọ̀ pé mi ò lókè mi lẹ́yìn ọ̀hún. Hmm, ó dá o kò síbi tí mò ń lọ hmm? ẹni ewúrẹ́ kankan ò dẹ̀ lè tó èmi nǹkan tí mo sọ ni mo máa dúró lé lórí fọkàn rẹ balẹ̀ súnmọ́ nǹkan màá tó wá sínú láìpẹ́ tí màá ti ṣe tán màá kàn wà máa ní ọmọdọ́lá o ọ̀la tí mo bá ń lọ àjọ ń lọ ni màá fi ti surprise fún ẹ adéjọ máa lọ adémúyàwó mi sọ́dọ̀ ló bá dé tán.

guys i'm really really disappointed in all of you ah kí this is not the first nor the second nor the third time tí mo pè é lórí owó tá à ń wá yìí ah, ah ṣé owó máa dédé rìn láti inú báǹkì ni ṣé bẹ́ẹ̀ nìkan ló lọ forge signature so who among us ẹ sọ̀rọ̀ now. is me tẹ̀kọ̀ dé. yes. ní ti tẹ̀kọ̀ yìí kò yẹ kí mi wà níbí báyìí rárá. ìtumọ̀ wọn please. just ordinary storekeeper ni mi. kí ni ti tèmi pẹ̀lú wọn gbowó wọn gbowó. báwo ni òṣèlú kan ẹ but you work here tẹ́lifí ti bá ṣẹlẹ̀ níbí báyìí ó kàn ẹ́ náà ni i want to say mr mike williams is really really angry with us ó ní ká lọ wá owó òun. ẹ wo gbogbo alamọ pé miss tina ló máa ń kó lọ báǹkì o òun rẹ wà níbí báyìí ẹ jẹ́ ká bí ẹjọ́ ah, ah. bẹ́ẹ̀ ni. Ah. tina speak wọ́n ló máa ń gbowó all the time. kí lẹ̀ ń sọ ṣé ẹni nìkan náà ti ń rán mi lọ báǹkì ni àbí ẹni náà ti ń issue check fún mi mi láìkí nǹkan tẹ́ sọ yẹn o. mrs májèkúdùn yẹn ẹ jẹ́ ká tẹra wa nù dáadáa ọ̀rọ̀ yìí a kò lè máa rò bí ẹ ó máa kiri ni kó má lọ dínkù máa dín ńlá ó ga o me i'm sick and tired of all this o ó ti sú mi salary tí mo rí gbàǹbí báyìí i'm okay with it ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹni tó bá mọ òun wa ẹ jẹ́ kó jẹ́wọ́ ẹ jẹ́ kó jẹ́wọ́ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run o. ẹ ṣe jẹ́ ká máa kóra wa lọ sí di oògùn. ọjà as the manager of follow you bó lè fẹ́ lọ. bàbá tó ń bẹ ní mo di musan kékeré àwọn ni wọ́n porúkọ ẹ̀ ẹ jẹ́ àkúra wa. ọjà ó bẹ tà ó bẹ tà jẹ́ àlọ́. sista Ọmọlọ́lá mo lérò pé mọ́mì ti ṣàlàyé fún yín ìdí tẹ́ ẹ ṣe wá síbí. no wọ́n kàn ní kí wá rí yín ni o wọn sọ anything for me? ok um, wọ́n ní ká wá ṣe general check up fún yín ni uh, most especially pt. pt. àbí ṣé ẹ eh, notice anything ẹ ṣé kankan wò rán pẹ̀lú yín ṣá. Ah, um, ikọ́ tí mo complain fún mọ́mí ni wípé um, these days mo máa ń feel dizzy pé um, kí n weak kí n má wà active like um, before nǹkan tí mo complain fún wọn nìyẹn wọ́n dẹ̀ ní kí n wá kí n wá rí yín. ok uh, medically àwa ò lè decide nísìn nǹkan tó ń ṣe yín gangan but àwa máa run general check fún yín so anything tá a bá ti get nínú outcome yẹn a máa jẹ́ kí n mọ̀ ẹ eh, máa pe nurse nísìn kan mú yín lọ sí lab kó lọ check yín. ok. Um, nurse títí. bá mi mú wọn lọ sí lab. Okay sir. ṣe general check up fún Okay sir. Run the whole test ẹ bá lè ràn jẹ́ kí n mọ̀ bó tó bá ṣẹlẹ̀ sí. Okay. Ẹgbẹ̀rún. result test here fún ọmọlẹ ní kí n wá fún so ẹ̀yin náà lẹni pé tí wàá ti ṣe test fún ọmọ lọ́la tán kí n mẹ́sọ̀ pé ẹ̀yin ni mo mú result yẹn wá fún so mo dẹ̀ wò pé kí n tó lọ sí state mi kí n tètè mú wá fún yín gẹ́gẹ́ bí àyẹ̀wò wa rí wípé ọmọ ọlọ́lá ti wà eight weeks gone. ọmọ ọlọ́lá lóyún. so medically àwọn máa advice yín kí ẹ bá a mójútó dáadáa kò ní láti máa ṣiṣẹ́ bí iṣẹ́ wàhálà mọ́ báyìí torí pé ó léwu mà torí nígbà tá a check a rí i pé um, kí nìyẹn ò dúró normal bó ṣe yẹ kó wà so ẹni láti bá take care gan kò gbọdọ̀ máa ṣe wàhálà jù èyí tó bá ti le ju kí lọ́pọ̀ gbọdọ̀ máa ṣe máa jọ máa ó wà very important nígbà míì ẹ̀jẹ̀ lè máa yọ lára ẹ̀ gbà míì ó lè máa rómi oyún dẹ̀ ṣì wà lára ẹ̀ ó dẹ̀ léwu gan ó lè padà lead sí fibroid. ah ọlọ́run ò ní jẹ́. so ẹ jọ máa ẹ bá make sure pé ẹ take note. ẹ ṣe gan-an ni àǹtí ń kọ́. ah wọ́n wà okay ó yẹ kó ti deliver anyway ó yẹ kó ti dé láti fi ṣe. ẹ bá mi kí wọn ẹni wọn ṣetán òbèrè mi láti jọ yìí mm-hmm. ẹ ṣe gan ni. ok mọ́mí ẹ kì í mọ́ lọ. ẹ ṣe. Hmm? two months how come. we keep quiet ó bí wípé bóyá o ò lóyún abẹ́mi ni kí n bi ẹ́ pé ẹ báwo ló ṣe jẹ́ ẹ́ ó ti lóyún mọ́mì kò possible pé mo lóyún how there must be a mistake somewhere Ko possible pé mo Ah, how ni mo ṣe máa lóyún tí mo dẹ̀ ṣe menstruation mo ṣe ní last month mo ṣe ní month yìí ẹ̀yin náà ẹ̀bùn eighty k. o da bẹ́ẹ̀ o ṣe òun ṣe menstruation rẹ ìyẹn ò di fápá olóyún o bẹ́ẹ̀ ni dókítà jẹ́ kó yé mi wípé o lè máa ṣe menstruation rẹ kó ní dẹ̀wà nù ẹ̀ o rí pé ẹ ojú ẹ̀ ló yìí o ti lóyún sórí nǹkan tí mo wá fẹ́ bí ẹ sí kwẹ́sọ̀ tí mo fẹ́ bí ẹ léèrè ni pé ta ló ní oyún inú ẹ̀. omi èèmẹ̀yàn méjì pẹ̀lú mi fẹ́mi nìkan náà lè mọ̀ mọ́ mi tó bá ti bá kó sọ pé mo lóyún fẹ́ ṣe sọ láti pé fẹ́mi náà ló ní. fẹ́mi ló ní fàìn tètè yá pé fẹ́mi tó bá di àárọ̀ ọ̀la yẹ kí fẹ́mi mọ̀ yìí pé o ti lóyún o tètè pé fẹ́mi o kó tó léètì o o ti gbọ́ kó o dẹ̀ sọ fún pé two months pregnancy ló wà nú ẹ̀ báyìí báyìí sọ fún pé o ti lóyún kò gbọ́ kọ́tí kò sọ ẹ̀hìn ó bẹ̀ta pé fẹ́ mi o. ẹ̀yin guys ọkàn mi náà ọkàn mi. Ah. in fact mr williams ò tiẹ̀ dúró láti gbọ́ anything látẹnu you ó kàn fẹ́mi náà lẹ́tà ni ó ní kí n máa lọ dam sack i'm dismissed. really. èmi believe You ó dà pé mr williams in ń because mr williams ò bá ya wèrè we have effort in the company so I tó fẹ́ you ní sack letter. Oh, là máa pè òyìnbó là pé o góòlù ló ń gbọ́ wọn gbọ́ kàn á ní nǹkan tá à ń sọ̀rọ̀ Oh, owó <laughs> I know that you dẹ̀ ti ní believe pé àwa dúdú báyìí inú dúdú ni wá so kò trust anybody. Hey, sister Biola ṣé Mr. Williams ṣé o mọ nǹkan tó ń ṣe ṣá ilé ga o everybody wọ́n dẹ̀ máa sack everybody. so kọ̀ọ̀kan òyìnbó mọ̀ ó ti ní ká máa lọ. ẹ wo ẹ mọ nǹkan tẹ́mi fi lò mo fi gbé bóyá ká lọ bá ká plead ká bẹ̀ bóyá tiẹ̀ máa gbọ́. Eh? <laughs> Mr. Okewo you want to disgrace yourself further ah. you want to disgrace yourself further abi. Ah, ṣé wọ́n sì fún wa lẹ́tà ni ó yẹ ká máa dúpẹ́ ni ká wọ́pọ̀ ọlọ́pàá fún wa ń kọ́. Ah, ẹ wo jẹ́ ká ṣe gbà ká mú léwa kúrò ní ibi iṣẹ́ kì í ṣe léwa kúrò láyé náà. ẹ gbọ́ èmi tí mo ṣe márì nǹkan báwo mo fẹ́ bọ́ ìyàwó mi. Ah, ọlọ́run á kọ́ ẹ bó ṣe máa bọ́ ọlọ́run á provide fún ẹ anyway èmi fẹ́ wọnú ọ́fíìsì mi i have some things to pack. ẹ dúró She, she was just like that. I mean, oh, oh, oh, oh, la, la, oh, this is reality. Wọ́n ti lé wa kúrò níbi iṣẹ́. Sack letter ló dì mú yìí. Okay, èmi fẹ́ lọ pàkẹ́rọ̀ yẹn. ọmọlọ́lá báwo ni. mo ọkọ mi báwo wo ọkọ mi wàhálà wà o. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe mọ́mì. kò sí nǹkan kan tó ṣe mọ́mì èmi gángan nìkan o wo mo ti fẹ́ ra fẹ́ o bá mi sọ nǹkan tó jọ báyìí náà. èmi náà mọ̀ mọ́mí lọ́rin bí mo ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n wá pe dókítọ̀ dókítọ̀ tó ní kí n lọ bá òun ló confirm pé mo ti lóyún in fact gan-an ló ní kí n sọ fún ẹ pé anything tó bá sọ kí n jẹ́ káwọn mọ̀. ok mo ti gbọ́ ọmọ tó máa ṣẹlẹ̀ mo sì wà lẹ́nu iṣẹ́ báyìí bóyá ti máa close máa délé máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ létà. kó o pè mí padà. máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ létà tí n bá ti délé mo sì wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́. pè mí padà bíi ti. hello. kí ni nǹkan tí kò lè sọ tó lóun tún fẹ́ pè mí padà kí ni ẹ kí ni kò lè sọ tó fẹ́ pè mí padà fún ẹ. sẹ́yìn náà rí bẹ́ẹ̀ ṣe ń wò ìṣẹ́lẹ̀ náà lèmi àtàwọn ẹlẹgbẹ́ tó kù ṣe ń wò ńgbà tó yìnbó dá wa ní sack letter ó ní òun ò sọ wá pé ká máa lọ. Hmm? òyìnbó yìí yóò máa dà fún un ṣé orí bíbẹ́ wà ní oògùn orí fífọ́ ni nígbà tí owó sọnù wọ́n á lè trace ẹ̀ wọ́n á mẹ́ni tó gbó wọ́n á mẹ́ni tó yẹ káwọn sàkà àtàwọn tó yẹ káwọn filẹ̀. ẹ wo nkú èmi ò blame òyìnbó o because èmi gan tí mo máa wà ní office twenty four seven mo try àti trace ẹ mi ò rí trace o àìmọye meeting ni mo pè tí mo ṣáà ń try àti lọ́wọ́ nípìn bẹ́ẹ̀ nìkan ṣáà máa jẹ́wọ́ tí wọ́n jẹ́wọ́ so I, I don't I don't blame him o ọ̀rọ̀ owó là ń sọ yìí ọ̀rọ̀ owó ni o and um, right now mo kàn ní kí wọ́n á fi tó létí ni. iye mi ọ̀rọ̀ tó wà lẹ̀ ṣé òun kò fẹ́ mi ò involve ṣá. ó ní mi ò fẹ́mi wà lọ ẹ̀rọ pé àwọn mátà ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kí fẹ́mi tó join company wa tó gbogbo ohun tó wọlé wá bá wa lẹ́nu gbogbo sùúrù tá à ń fa yẹn ọ̀gá yọ̀ǹda gbogbo rẹ̀ hmm, kò sí kò sí wàhálà kò sí wàhálà. ẹ wo uncle gbogbo yín mo ní kí wàá sọ pé mi lọ sí UK ni o mo fẹ́ lọ bá bọ̀ sùn. Ah, yes why? Oh, ẹ wo sis ẹ jẹ́ kí n máa lọ. ṣé fẹ́ fi wálẹ̀ ni. Ah, ah, abeg i never hold re <laughs> jẹ́ kí n náà lọ start family tèmi. ọmọ mi ṣe é ni. èmi náà máa mí ìṣe ẹ nígbà tí mo tẹ̀ sọ fún bọ̀ fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ olùṣe bóun sọ fún mi tẹ́lẹ̀ pé kí n máa bọ̀ so right now i wan go meet my bọ̀bọ̀. ọ̀rẹ́ <laughs> lẹ́sẹ̀ bá máa rí mi èmi àti mini mi ló máa rí my mini mi. ìyá bèbí ìyá bèbí ṣé kò yẹ kí bọ̀sùn pè wá ó bá a sọ nǹkan kan ni àbúkọ̀ màdédé wàá gbúrò ẹ lọ́wọ́ abẹ́yẹn ni. ẹnìkan tó sọ́jú pé kidnapper ni bọ̀sùn no ẹ wo ṣe right now mo kàn fẹ́ kọ́kọ́ lọ náà kí n relax brain mi ẹ mọ̀ gbogbo ìgbà is always work work work work kí kọ́kọ́ lọ cool off ná then after that bọ̀sí náà ọmọ Yorùbá gidi ni náà ó ń wọ̀ ní gbé mi láwìn èmi náà dẹ̀ kí n ṣèyàwó tààrà bí nǹkan tó bá yẹ kó ṣe ló máa wá ṣe àbí bá lè ṣe fẹ́ sí. ẹja mi ò lè fẹ́. ó máa gbọ́ ọmọ òyìnbó sí. kò gbẹ́kọ̀lé àbí kí ló sọ kò gbé. E. ṣé kí tún tún ẹ lójú ẹ kò gbé e. ṣé ló tún keep me busy nínú nǹkan tí mo fẹ́. ṣé kò kí n ṣe fẹ́mi tẹ̀mí mọ̀ olówó orí ti ẹnìkan ṣoṣo tẹ̀jọ́ ń tẹ̀lé ra yín kiri ṣoṣooṣo. òun ni. ni wọ́n pè tí ò gbé kọ̀. òun ni o. ẹ á ti wá tó how many days tó ti ń pè tí ò ti gbé kọ̀ báyìí ó ti wo bíi four days báyìí but ah! èmi fi pé bíi ó busy pé ibi tó ti ń ṣiṣẹ́ pé wọn ò gbà láyè kó di fóònù kó receive call àbí kó make call ọ̀rẹ́ mi má má jẹ́ kí n pè ẹ́ lọ́dẹ̀ ó bízì ọkùnrin mà la pè é ó bízì fún four days kò gbé kọ́ ẹ ṣé ọmọ ẹgbẹ́ kò ló wà obìnrin pọ̀ lẹ́kọ̀ọ́ tó bá ìgbọ́ o wọ́n máa gba ọkọ ọmọ ẹ lọ́wọ́ ojúmọ́ ọ̀rọ̀ máa ṣe gba ọmọ lọ́wọ́ ẹ̀kúrọ̀. mo ń sọ fún ẹ o ọlọ́mọ ayọ̀ kò bímọ tí ò ní bàbá kò ṣáà jókòó síbẹ̀ kó máa tà kàn. ọlọ́run ò ní jẹ́ mi ò ní bímọ tí ò ní bàbá láyé mi mi ò ní bí ọmọ àlẹ́ láyé mi láyé mi kò tí mo wáyé mi ò ní bọ́ sí mi wá kí ni mo fẹ́ ṣe. èmi ò ṣépè fún ẹ òótọ́ ọ̀rọ̀ lèmi máa sọ fún ẹ ṣé mọ́mísì ti mọ̀ mọ́m sún ni tí bá ti pè é pé kí n fáwọn ní reply ẹni wọn mo fẹ́ fi sọ fún wọn pé mò ń pè láti bí four days kò gbé kọ́ mi báwo mo ṣe fẹ́ sọ fún wọn. àbíṣọ́ dẹ̀ lélẹ̀ ni wọn ni kò fáwọn yín reply yín ọ̀dẹ̀ jókòó síbi ò tí mo reply tí wà fún wọn pé wọ́n kó sọ fún wọn o ti pé o kò gbé kọ́ o ṣé o mọ mọ́ sí ṣé o mọ ìyá ẹ̀ ṣé ìyá ẹ̀ wà ń yìí. ó ní kò lè pé mo ń sí kẹ̀dẹ̀jọ lọ́bẹ̀ kẹ lọ bá ìyá ẹ̀ kẹ sọ fún wọn tí ìyá ìbàdàn yẹn ṣe bí ẹni tó rí ẹ̀ yí kẹ ẹ dáwọ́ gbé ẹrú fún wọn mi ò ah, mi ò ráyè tó tó yẹn ti tèmi. Tóyìn ó tẹ fí ìpín yẹn ò ní fa wàhálà. wàhálà ò ṣìwò ìjọkọ tó jókòó síbi gan ó tó wàhálà fún ilé ayé ẹ láì tiẹ̀ tí ì ṣe kankan kó jókòó bíi eléyìí wàhálà gan nìyẹn láyé ẹ ó jókòó ní ṣe ṣé kò ní ah, àánú ẹ ṣe mí àánú ẹ ṣe mí máa dúró síbẹ̀ kó máa ké ṣọgbọ́n máa sunkún ẹlẹ́yà kiri àánú ẹ ṣe mí èmi máa ti lọ́ọ́ ti tèmi ò máa ráyè next thing tí mo fẹ́ gbọ́ nípa ẹ̀ ti lọ́ọ́ bẹ̀ ti lọ́ọ́ dá fẹ́mi ilé yìí pọ̀ o gbogbo ẹrú ẹ̀ bó ṣe tóbi ní ìmọ̀kú tóbi tó kí wàá lè nǹkan tí mò ń sọ pé ó dàbí ọ̀ma ṣe dáadáa tí bá ṣe pé níwọ̀n náà ṣe wà tọwọ́ ẹ mọ́ báwo ni èèyàn ṣe máa gbádùn ilé fún yàn tí ò bá lóòótọ́ mo fi máa ń sọ pé báyìí ni ká máa ṣe understand but ẹni gangan ló yẹ ká máa pè lólórí o. Mr. Mike ọ̀rọ̀ wọn yà mí lẹ́nu a nígbà tán pè mí lójijì pé àwọn fẹ́ relocate sí UK pé company àwọn táwọn ń ṣe lọ́wọ́ àwọn ti parí àwọn fẹ́ lọ open ẹ̀ pé àwọn dẹ̀ ń wá olótìtọ́ èèyàn táwọn lè hand over company tó wà ní ìjàlè lọ́wọ́ wọ́n ti sọ fún mi like two weeks tẹ́lẹ̀ àfi bọ́sẹ̀ pẹ̀lú lójijì ni tọ́lẹ̀ approve gbogbo company yẹn lé mi lọ́wọ́ wọ́n dẹ̀ pé gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ pátápátá wípé ọ̀gá yín ní lásìkò táwa yìí o ó yà mí lẹ́nu o wọ́n bá jẹ́ kí n mọ̀ pé mo láti rí àwọn ní alẹ́ ọjọ́ yẹn nígbà tí màá tún dé ibi ìlálẹ̀ wọ́n bá fún mi ní gbogbo kíì gbogbo nulẹ̀ yìí wọ́n ti páàkì ẹrù wọ́n ti everything bá fún mi ní kí inú ilé pé ilé ìtìdí ilé mi ó nítorí pé kí ni ẹni tó máa manage company àwọn ó láti wà òkè ó dẹ̀ láti ní good apartment mo ṣe ní ilé ìgbọ̀nsẹ̀ tó ó ti di tèmi mo ń wọ̀n báyìí mi ò lè sọ̀rọ̀ àfi bẹ́ẹ̀ ni pé mo ń lálàá o. láì ṣe pé wọ́n nìkan ló wà ní company yẹn àwọn tó bá ń bẹ̀ tó bá ń bẹ̀ tó bá ń bẹ̀ tó bá ń bẹ̀ wẹ́ nǹkan tó fi dákì hàn lóòótọ́ nìyẹn ọmọ kí ó máa sọ ẹni tó bá ṣe báyìí á jèrè ẹni tó bá ṣe báyìí ajẹrẹ ìwọ náà máa wò ládùúgbò àyín tẹwà ń kọ́mpì yẹn tó wá jẹ́ pé ìwọ ló wù tó ṣe kínní ìfún ẹ adúpẹ́ lọ́wọ́ náà lẹ́yìn oṣù tẹ̀síwá wọlé tó ẹ̀ wáyé ìyàwó ló kù o ìyàwó tuntun ló kù báyìí o. ìyàwó àìnà wọ́n mọ̀ pé fẹ́rẹ́sìn ọlọ́run máa jogún yẹn ẹ fọkànbalẹ̀ ẹ̀yin máa dúpẹ́ fún jù o torí tí o bá sí karahun kò lè sí gbìn nítorí karahun ló dáàbò bò gbìn nìgbín fi ń rìn fanda fanda fanda káàkiri mi ò jẹ́ kó wáyé tó ẹ̀yin ni kí n dúpẹ́ fún jùlọ pẹ̀lú ògo lọ́wọ́ ọlọ́run gbogbo bí tẹ́ ẹ ṣe wídí tẹ́ ẹ ṣe gbòdì ọmọ aráyọ̀ ní kí dànù. àní nǹkan a máa dalẹ̀ mú nínú. ìyẹn ọmọlọlá ọkọ mi ṣé tòótọ́ ló lóyún. bẹ́ẹ̀ ni mummy mo ti lóyún oṣù méjì fọ́fẹ́ mi kódà gan mi ò fẹ́ sọ fún yín àmọ́ nígbà tí mo ti ń pè lọ́jọ́ mẹ́ta yìí tí ò ti gbé kọ́ mi ọ̀tá mi dé ti fẹ́ la sínú ilé ni mummy ṣe ní pékè màá tí wọ́n jọ wá sọ́dọ̀ yẹn kápẹ́ wá bá yín sọ. <laughs> àna mi bá mi yọ̀ èmi ìyá olúfẹ́ mi èmi ìyá ọmọlọ́lá èmi ìyá olúwa mi ẹ fọkàn yín balẹ̀ bá a ṣe ríra ń lù yìí bá a ṣe ń ríra wa lójoojúmọ́ àríkí àríyọ̀ ni èṣù oníyàwá o ọ̀tá kò níyàwá ọ̀tá rò lè yàwá ni kò lè yàwá ó ní òun pè títí tí kò gbé aago èmi àti ẹ̀ sì sọ̀rọ̀ ọmọ olóríire yẹn èmi àti ẹ̀ sì sọ̀rọ̀ láàárọ̀ yìí kò dẹ̀ bá mi san tó jọ ṣùgbọ́n wàá fọkàn yín balẹ̀ tẹ́mi bá pè báyìí èmi ò ní fi lọ o màá kàn máa di ẹ̀ kó máa bọ̀ ni. tó bá ti wá dé báyìí àyànjú ẹ ilé lọmọ wà o ẹ ṣe gbòòrò ṣe rí nígbà tó ṣàlàyé gbogbo ẹ̀ fún mi pé òun ti lóyún táyà ẹ̀ ń já mo ní kó fọkàn ara ẹ̀ balẹ̀ mo nígbà tá a bá dọ́dọ̀ yín gbogbo nǹkan tó kúkú ṣókùnkùn ẹ máa tọ̀ mọ́lẹ̀ sí i. Ah ẹ ṣe gan ni ọlá wa pẹ̀lú ọkọ ẹ ṣe o ojú òní tí ìyẹn ẹ ṣe ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ ṣe gan ni. ni òun náà mọ̀ pé lé ló wà ẹ in fact tó bá lọ sọ́sọ́ má gbé ọkọ̀ wálé tó gbọ́ má gbé ọkọ̀ wálé ọmọ lọ́mọ ṣẹ́tọ̀ ìṣẹ́ ìṣẹ́ gbogbo àgbà. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. nice to finally meet you. Same here. Sure, òrùlé yóò dé wá pọ̀ fún yín ṣá? Ah, òrùlé pọ̀ ẹ má jẹ́ kí n fi yẹn parọ́. Ó but well, I manage. <laughs> Báwo ni wàá lẹ́rù everything. Báwo lẹ ṣe ń kọ́? Eh, thank God. Oh, uncle. Ẹ ra sa. Ah, jẹ́ ẹ káàbọ̀. Uncle mi. Ẹ ra. <laughs> Juliet. Ẹ wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ màdúrà èmi máa fi dé ẹ̀sẹ̀ dúró náà. àbí o. ọmọ akọ ẹ̀yìn náà ni. àmín àmín ẹ káàbọ̀. jẹ́ ká àṣà refresh náà bá máa jọ yín sìn. ọ̀rẹ́ sà. ṣe ọ̀nkú fẹ́mi. ṣé orúkọ wọn ni. bí àbúrò náà ló jẹ́ sọ́kọ mi. wà Hmm? <laughs> ẹ wo! ó ẹ má jẹ́ kí n parọ́ fún yín ṣé rí mr fẹ́mi tẹ́ ẹ̀ wò yẹn tó bá ní pé eré wá mi rí orúkọ wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ah, ìpóṣù méjì tọkọ mi gbà mọ́ra tó ń ṣe bíi tẹ̀gbọ́n tàbúrò iṣẹ́ tọkọ mi bá rí báyìí àwọn òyìnbó tó tún wá ń bá ṣiṣẹ́ bó ṣe ń náwó báyìí ọwọ́ ìgàn ni bó ṣe ń pe owó báyìí owó oúnjẹ nípe èyí tó tún wá jẹ́ pàbàǹbà rẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní company sí pátá náà dá dúró bó ṣe fọ́nkú fẹ́mi ẹ̀ẹ́dẹ̀ yìí eh? kí má parọ́ fún yín company yẹn gan wọ́n ti wé rẹ̀. oh my days really ṣé pé ó. ah hmm, ebi. kí má parọ́ fún yín sí lójú ẹni yẹn dàbí ẹni pé mo ti rí rí tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀ ó ti ń sin bí ẹni pé mo ti ní feelings fún. Ah, ah. ẹ tó ṣẹ̀ṣẹ̀ rí ń sìn òòrùn ojú yẹn rí mi ò lè tàn yín ẹ̀yin lẹ́dẹ̀ dá wàhálà lẹ́ o torí ẹ̀yin lẹ sọ fún mi ní last time pé àsìkò tí mo wà ewu ti dé gbogbo ọ̀nà tí n bá máa gbà láti ní fíjọ́ partner yẹn tí máa mọ̀ pé ẹni tí mo fẹ́ fẹ́ lélẹ̀ tí mo sọ fún yín pé ferrison pé màá jẹ́ kẹ́ mọ̀ àmọ́ bí mo ṣe ń rí lady asetins oúnjẹ orú èèyàn tẹ sọ pé kí n kí n mú wálé gẹ́gẹ́ bí aya. àwọn ah, ẹ̀ eh, òun náà ṣẹ̀ṣẹ̀ wá láti eh, London ni àmọ́ ṣe ń wò dàbí kó fẹ́ wá ó fẹ́ relocate bíbá yẹn ó fẹ́ wá settle down you know possible kò ẹ̀pọ̀ kọ́ ọ̀hún ló wá délé. so òun àtọkọ ẹ̀kọ́ náà jọ wá. lọkọ ṣé bó ṣe ń sáré lọkọ London nìyẹn ni. dájúdájú everything ti set yẹn ẹ̀yin ló dẹ̀ kò sí lọ́wọ́ bẹ́ẹ̀ sí máa bá ń parí ẹ̀. ìyàwó mi ló lè ṣiṣẹ́ yẹn òun ló máa parí iṣẹ́ yẹn ìyá ń tí àbí. akọ ọmọ mọlẹ kò parí ẹ náà ni. àwọn mi máa dùn tẹ bá lè ṣe é fún mi o. kò sí wàhálà. èrò mi wà mí lọ wẹ́ jẹ́ ká wọlé ká jẹ jẹ́ ká relax ká jẹ́ lórí pẹ̀lú. àmì mi ò fẹ́ já ọ̀rọ̀ yẹn gbà mọ́ yín lẹ́nu mi o gbogbo atótónu èmi ti mọ ibi tó for the first time tí Juliet ti fojú kan ọ̀nkò Fẹ́mi ṣé o mọ̀ bó ti kó sára fún ọ̀rẹ́ dì ní. a jẹ́ pé ibi tá a fẹ́ gbèsè sí iṣu ti wù mẹ́rin yẹn o kò nídìí à ń fi gbàdágbà mọ́ kí n pè é lọ́la pé kó wá kí n ìwá ìtẹ̀ lórí ọ̀rọ̀ ó ṣe tó máa kàn mí lára ní kíákíá. ilé fẹ́ gan dùn gan. Ah, inú Juliet ló máa dùn jù torí pé kí ni ó dá mi lójú pé tí wọ́n bá gbin ẹṣin nínú Juliet láéláé kò kọsẹ̀ ó kọsẹ̀ tì. àfi bí pé fẹ́mi ìrú bíi o ẹ ká fi tí wọ́n lẹ̀ ẹ parí ìtàn bá bọ̀ yìí. kí ni wọ́n sún mẹ́jọ tó bá dé ní ìdájí ṣá tún lè sọ. ọ̀rọ̀ oyún ọmọ lọ́lọ́ lásìkò táwa ìkú nílé wọ́ọ̀kì o èmi ni mo mọ nǹkan tí mo rí o tí ló dẹ̀ yé mi o mọ́mi kò ní wọ́ọ̀kì o ó ṣe jẹ́ àsìkò tí mo ẹ̀sẹ̀ ríṣẹ́ tí mo ń bí ọlọ́run wípé kí ọlọ́run dá mi gẹ́gẹ́ bí ọmọkùnrin kí n pé gbogbo nǹkan tí mo ń target kó work fún mi ó ṣe jẹ́ àsìkò yìí ló máa sọ fún mi pé òun lóyún sẹ́mo pé ó fẹ́ bà kàríà mi jẹ́ ni kò ní wọ́ọ̀kì o. <laughs> olúwa fẹ́ mi mo máa dábọ̀ kínní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa sọ fún ẹ̀ àti ẹ̀ gbọ́ pé ńgbà tí wọ́n ò tí ì ríṣẹ́ lóyún ilé jẹ́ problem ńgbà tó dẹ̀ ti wá ríṣẹ́ tán tó dẹ̀ yẹ pé ńgbà yẹn náà kò tún ṣe problem o ṣé ńgbà tó wá ríṣẹ́ tán nìsín ni oyún ọmọ ọlọ́mọ máa jẹ́ problem ńgbà tó mọ̀ bẹ́ẹ̀ pé oyún máa jẹ́ problem kí ló yẹ tó ń po ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ tó ò lo rọ́bà ìdáàbòbò fẹ́mi má sọ mí ní orúkọ tí bàbá àti ayé tí wọn ò sọ mí o òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ẹ àánú ẹ̀ ò lè ṣe mí jẹ́ kí n wá sọ fún ẹ òfin àti ìdájọ́ tèmi lélẹ́yìí ọmọ yẹn o owó àgbà o ò gbà o èmi ti gbà á. ẹ máa gba oyún ọmọ lọ lálẹ́ yìí mọ́mì. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. anyway sí wàhálà torí pé mi ò ní kọ́rọ̀ sí lẹ́nu torí pé mi ò ní òkè mi lẹ́yìn ọ̀hún mi ì dẹ̀ ní tàpá sí òbí tó bí mi lọ́mọ àwọn ọmọ wa fi ń dá yín lójú pé tí ẹ bá gba oyún ọmọ lọ́lá tẹ́ ẹ kọ̀ tẹ́ sọ pé ìfẹ́ nu ilẹ̀ fẹ́ ṣe kò sígbàkigbà tọmọ lọ́lá bá wù kó bímọ kó tún bímọ tọkọ mọ dàgbà kó darúgbó ibikíbi tí mo wà kò ní gbé ọmọdé bẹ. ìyẹn ò lè á bí ọmọ ń bí àtọ̀ ọmọ ń bí tọmọ bá dẹ̀ ti dàgbà ó ń bọ̀ wá bá ilé kan ẹjọ́ máa gbé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó àjọ ah, torí ọlọ́run <laughs> àánú ẹ̀ ò ṣe mí ọmọdé ẹ̀ ò mọ ògùn ó pìlẹ̀ fọ nǹkan tó fi ń ṣeré bí eyín ejò yìí nǹkan tí ẹlòmíì tó fi máa ń bára dáradá dédéredé títí gbèsè ayé ẹ̀ nìyẹn wàá fọmọ ọlọ́mọ lóyún wàá wá sọpọ̀ ní oyún mọ́ ah, ah, fẹ́mi tó bá jẹ́ pé àbúrò ẹ̀ tó bá pẹ́ òní mo bí lé ẹ tí ọkùnrin kan ṣe bẹ́ẹ̀ báwo ló ṣe máa fíl mo ní báwo ló ṣe máa fíl ṣọ́ ara ẹ̀ sọ̀rọ̀ sórí nǹkan tó ń gbé gàlégàlé oríṣẹ́ ètò ìṣe ìgbésẹ̀ kankan tí àwọn obìnrin míì tó má bẹ́ẹ̀ tó má adìyẹ ló sì ń bẹ̀ẹ̀ tán tí ẹyẹlé bá bẹ́ẹ̀ tán wo ọlọ́mọ àjọ kò fi iṣẹ́ yẹn pè tán mo tọrọ mo sọ fún yín o wà lè pa mí torí pé mo bímọ kan ṣoṣo o lè tẹ́tì mi nítorí pé tó bá ṣẹlẹ̀ tán sí èmi ló máa wà lé lórí wà á gbóyún o wà á tún gba ọmọ wà á dẹ̀ tún jọ máa gbé. kí n má ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ kọ́ mi a ti lò gbà ìgbà mi kò sọ ní sí kọ́ mi a ti múra kí n má ṣẹ̀ṣẹ̀ gbé láyé o kọ́ mi a ti lò gbà ìgbà mi kò sọ ní sí so o máa lọ sí site fún mi sẹ́yìn tó bá ti dé site kó wo yeye ẹ̀pẹ̀ tán já síbẹ̀ fún mi kó dẹ̀ wo sìmẹ́ǹtì tán kó wa bóyá ó pé five hundred bags kó dẹ̀ wo bóyá onírin yẹn ti gbé àwọn irin yẹn wá tí ò bá tí ì gbé wá kó pè mí hmm? ṣé owó wà lọ́wọ́ ẹ láti fi wọ mọ́tò. yẹ́ẹ̀ mo sì ní little change kan lọ́wọ́. ok tètè máa lọ. ara sàn. ok. Hi, Chief. ah ah ah ah. Hey, Rasta. How are you? Fine, sir. You too, baby. Ṣé wàá pọ̀ sá? Ojú ẹ̀ máa ń dán láàárọ̀. Ẹ wo ọlá ọlọ́run ọlá yìí. Ṣé ò ń gbọ́ ọmọ ńlá? Báwo ni? Adúpẹ́ sá. Sista Ọmọlára. Ọmọlọ́lá ẹgẹ́ tiẹ̀. Ok, Ọmọlọ́lá. Ok, báwo ni? Sori, èmi mú ẹ, gbọ̀ wọlé màá mú mi ó ti ṣe díẹ̀ tí mo ti dé àdúgbò yìí mo dẹ̀ máa rí i pé ta ni beautiful girl tó ń lọ tó máa ń bọ̀ yìí wá wí pé ok Yétúndé èèyàn mi ni bóyá ìjẹ ìjẹta kọ́ ni mo wá rí ìwà jẹ tẹjọ ń lọ wá wí pé. Ah. ẹ wo ilé lọmọ wà. sí ìtọ́jú pé Yétúndé ló ń bá lọ wá gbà tí máa lòun lálẹ́ mo ṣáà béèrè nípa ẹ pé báwo ló ṣe lè bá mú ẹ wáyé pé mo fẹ́ rí ẹ alọ́rọ̀ so bó ṣe wá sọ pé òkè mi ń ṣe problem wọn abẹ sọ ipò wọn àwọn ẹwà wọ pé. ṣèdèrí chief mo ti sọ̀rọ̀ yín fún ọmọ dáadáa tẹ máa gbádùn bọ̀ mẹ́wàá ẹ jẹ́ kí mi excuse yín máa wà ní ọ̀dà bá so that a lè jẹ́ ọ̀ dáadáa. Hmm? àwọn ńlá. ok ok sọ pé kán fún ẹ ní nǹkan tó bá fẹ́ ṣó ti gbọ́ ok ọmọ lára ayé ẹlẹ́nu pé báwo ni ṣe mọ orúkọ ẹ. <laughs> yes sir i was even surprised ìgbà tó sọ wípé ẹni kí n wá rí yín tó wà very important because I èmi feel pé a kì í ṣe ọlọ́rọ̀ ẹ̀yìn náà jẹ́ kí n introduce ara mi sórí èmi tí ń jókòó yìí I'm a family man mo níyàwó mo dẹ̀ lọ́mọ méjì lamẹ́ríkà and um, I'm a building developer ó ti pẹ́ díẹ̀ tí mo ti dé àdúgbò yìí but luckily for me mo tún wá rí òdòdó ní sáìtì tí mo wà so eh, lọ́rọ̀ kan àwọn mi kò jẹ́ Eh, ìyàwó kékeré tó lè máa tọ́jú mi anytime tí wà ní nàìjíríà and eh, mo rẹ́dí láti láti ṣe anything fún ẹ nǹkan tó bá fẹ́ màá ṣe fún ẹ. yes, sir. Mo really appreciate eh, pé ẹ ti ẹ rí mi, ẹ like mi, ẹ bá mi sọ̀rọ̀. Mo really appreciate it. Thank you very much, sir. And first and foremost sir ṣẹ̀rí mi tẹ̀ ń wòye mo ti ní ẹni tí mo fẹ́ fẹ́ mo lọ́kọ àfẹ́sọ́nà and mi ìdẹ̀ fẹ́ jẹ́ kó dàbí ẹni pé bóyá mo betray or mo ní mo ń double date ṣe understand sir kò ní speak well of me and um, secondly education mi for now ó ti stop because bí nǹkan ṣe ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan ló ṣe ń lọ nísìn so mo á fi pé òkè kí ó stop ẹ̀ tí bá ti wá kó owó tí mo ní tí bá ti ṣa gbogbo ẹ̀jọ́ tó bá ti pé màá wá continue education mi mi ò dẹ̀ fẹ́ kó dàbí ẹni pé bí mo wá gbé ọ̀rọ̀ ọkùnrin sí ọkàn àyà mi because mi ò fi yẹn ṣe priority mi for now my education is my priority ẹni tí mo fẹ́ gan kọ́mọ́kọ́ máa dàbẹ̀ ni pé bí mi ò ní ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ náà ni mo ṣe ń fẹ́ thank you sori inú mi dùn ipe ò parọ́ fún mi you let me know ipe o ti ní ẹ to ń fẹ́ and you also let me know ipe education ẹ ti stop sori ti education yẹn nínú mi kọ́kọ́ dùn sí ipe ah o dẹ̀ ń kàwé because anybody to bá wà sáka ní tèmi èmi máa ń fẹ́ kàn kàwé because nǹkan téèyàn lè fi jẹ́yàn nìyẹn and uh, nípa ti boyfriend uh, ẹ ti marry mi. no sir we are not married uh, he is just my boyfriend. Um, wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹni tó bá forí tì í dópin la máa gbàlà gbogbo wa oríire la wà kò tí yẹ gbàgbé pé ó jẹ́ young man má fojú old man wò mí kò tí yẹ so look here ká tẹ̀ gbìyànjú sẹ́gbẹ̀ẹ́ kan sórí ti education tó sọ yẹn wọ́n ready láti finance ẹ̀ all I need from you is the list àwọn nǹkan to bá fẹ́ owó school new. uh, list of book new. o owó new. ni o owó tó máa mú new. ni o owó oorun just list it and bring it to me uh, even nǹkan tó bá possible lè mú sorry sir let me get you Okay kí n list gbogbo nǹkan tó bá need ní school. ìyá àgbà gbogbo nǹkan tó bá need gbogbo nǹkan tó fẹ́ either school fees ni o nǹkan bá ní wa hostel ni o nǹkan bá ìwé ni o anything just list it and bring it to me. tó bá ń wálé nígbà náà lè tètè Thank you, sir. Ẹ ṣe gan, sir. Ìyàwó mm, ẹ̀kọ́. wàhálà ti wà o Ọmọlọ́lá wàhálà ti wà o. kí ló ṣẹlẹ̀. ó ti sú mi ó ti sú mi ṣé èmi nìkan ni ṣé èmi nìkan ni mo ṣe lọ́hùn ni ó sì jẹ́ pé gbogbo òṣòro orí ayé orí mi nìkan ló máa ń jálé lórí. rárá balẹ̀ kò ṣàlàyé fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan gangan. ó sọ fún ẹ pé àbúrò mọ́ mi kan sọ pé àwọn fẹ́ help mi nípa education mi láti continue wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ pé mo ṣe ń jókòó sílé àwọn onífẹ̀ẹ́ sí ọ̀sẹ̀ tó ń bọ̀ ìdọ̀dá fún mi o òní náà sọ fún mi pé àwọn amírọ̀bà wọ́n lọ kamọ́lé wọ́n gba gbogbo gold òun àtìyàwó ẹ̀. Ah! ajé o. pé owó kan tún wà tó gbé láti bisẹ́ tó gbé wá sílé pé òun máa lọ save lọ́la wọ́n tún gba ọgbẹ́ ẹ̀ papọ̀ wọ́n ní ẹ̀gbọ́n mi yẹn ń sìn hospital wà kò ti faint. kí ló fún mi ní àrídájú pé àti continue education mi máa work mọ́. tèmi tè ní kí wá bá ẹ kí wá yọ̀ fún ẹ oyinre tèmi kò lánàá tí mo ní kí wá yọ̀ fún ẹ ọmọ bí màá tẹ ṣe ń sáré lọ sọ́sùn sáré lọ sọ́sùn nípa ọ̀rọ̀ education ìpapọ̀ kábàlẹ̀ complete ẹ̀ bọ́lá ò ṣe gbé mi pàdé olóore kan lánàá nìyẹn aláàánú tó ju ẹgbẹgbẹ̀rún aláàánú lọ ó ṣe ní pẹ́pẹ́sẹ́ o kémi lè gbogbo nǹkan tí bá fẹ́ lórí ọ̀rọ̀ education mi pọ́n mẹ́tò láti sponsor mi in fact oyún tó bá di ní àárọ̀ ọ̀la kí n wá gba owó owó ti bọ́ ní pàtàpàtà pé kí n wá gbà. so ǹjẹ́ kí n mọ̀ pé ìwọ ti tú nìyẹn àbí. ah <laughs> tí ó pẹ́ ọlọ́run ti gbogbo. tó ti rí so ti rí pé problem ti wà ń sìn so tí o bá wa lọ sí school ń sìn bo ni kémi fojú sí sọ fún mi. fẹ́mi fẹ́ mi ah, yé máa sọ̀rọ̀ òdì mọ́ ah, ayíkọ́ tó ń ta nídìí sí pé òun ni àdúrà àdúrà ló yẹ kó máa gbà kó máa fọwọ́ dọ́lọ́run lọ́wọ́ ọlọ́run àṣẹ ìtọ́jà òkè ṣé wàá mọ ilẹ̀ tó máa mọ́ lọ́la ni àbọ̀mọ ọkọ tó máa ṣẹlẹ̀ lálẹ́ yìí ni ọlọ́run agbógun ẹ̀yọ àdúrà ló yẹ ká máa gbà òkè ó mọ ọkọ tó ṣẹlẹ̀ èmi máa bí màá ṣe bá màá yẹn sọ̀rọ̀ ní pé tó bá tiẹ̀ lè rí owó mi raise fún mi tí màá kó fún wọ o understand tí wọn fi máa lọ sí school tẹ́mi náà máa lọ sí school tí kò ní sí ọ̀tọ́ máa jókòó sílé nù wa. tó dẹ̀rọ pé ó máa wọ kíyàn tó fẹ́ sì wọ láàánú tó máa tún wá sọ pé ó tún lẹ́nì kejì tó fẹ́ kó bẹ̀ sí láàánú ṣé kò dẹ̀ ní sùn. Fẹ́mi stop being negative always be positive ok mo máa lo ọgbọ́n àrékèrèkè fi gba owó lọ́wọ́ ẹ̀ tí màá kó fún ẹ mi ò kọ́ mọ̀ pé bí a mo fẹ́ kówó fún yàn abẹ́ kọ̀ọ̀kan. ok mo ti wọ. jẹ́ ká fi gbogbo ẹ̀ lọ́lọ́run ṣòtìgbọ́n má wò má wò nínú mọ́ ah, àdúrà ló yẹ ká máa gbà. ṣé wàá pa. ọ̀gá báwa ni ẹ wọlé ni. ẹ wo oorun múnú ilé yẹn ọmọlọlá dẹ̀ ń wọlé ọmọ ya ní kèmí wàá dúró síta ń bíbá yìí. Ah! àgbákò làwọn nípa yẹn àti bí ìjẹta náà ti fún aná last ah, wọn ya wèrè gan báwo ni nǹkan mú mu mi ò ń ṣàlejò lọ́dọ̀ ọmọlọ́lá àbẹ́yìn fẹ́ ra drink fún mi. ẹ má fi yẹn ṣe bínú ẹ má fi yẹn ṣe bínú àti pé mo fẹ́ rí yín fún ọ̀rọ̀ kan ni inú mi á lè lè dùn tẹ́ bá tẹ̀lé fún mi láyé díẹ̀ kakàn á jọ sọ. ẹ lè máa sọ báyìí bọ tí ọmọlọ́lá bá ti jáde táìmù tọ́lọ́ yín ti tán. Ah, ah, hmm, hmm, hmm. àǹtí ẹ má jẹ́ ń tán yìí but ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ tẹ̀ kọ́kọ́ fún mi ní <laughs> ẹ kọ́ fún mi nọ́mbà yín ná torí ìtẹ́ fún mi tẹ́lẹ̀ yẹn kò sí lórí fóònù mi mọ́ mi mọ̀ nǹkan tó ṣe inú mi á dùn tẹ́ bá lè fún mi ní nọ́mbà yín sìn màá lè fi kọ́rẹ́ tiẹ̀ ń gbòòrò. eight one double three double two forty four thirty five. ah mo kọ́rẹ́ tiẹ̀ <laughs> wọ́n gbé ń gbòòrò ah! ayé mi o. màá rówó ṣáá ni ẹ máa rí sìn máa ìbò náà ti ẹ̀ léwu máa ṣe bí ah, ah, ó ga ẹ ti wẹ̀ tán ẹ ti ṣojú lóge ẹ ti dàbí ìyàwó. tí ó pẹ́. ó ti rẹ̀ mí jẹ́ ọlọ́jọ́ kò sí bẹ̀rẹ̀ torí wàá ba ìṣeré lẹ́yìn ní mímọ́ pẹ́ẹ́lí ní iná. ìtì yẹn ti ẹ̀pọ̀ ń lólé. ó ti pọ̀ ọjọ́ tí mo sá bọ̀tà yọ kí ló ṣàlàyé yẹn ló lé yín. eré àdáradá máa ń ní pé ń ṣòṣì ẹ̀ káàkiri nìyẹn. kódà mi ò rí rú ẹ̀rì ojoojúmọ́ ayé tí mo bá ti ń wábì tí mo bá àǹkárá ni láṣọ méjì kódà ó gba nọ́mbà mi ibi táyé ìṣe dé. ẹ eh, one nation òun ló bí káwọn sọ pé kò dé ẹ kò ní ju mílíọ̀nù ẹ̀ka ẹ̀ náà lọ rádaràda. anyway tí ẹ jẹ́ àfi ti ẹ̀yẹn lẹ̀ ṣé mo pò ṣẹ̀ mi ah, ọmọlọ́lá o ṣẹ̀ mi ó dẹ̀ dùn mí. kí ni mo ṣe. báwo la ṣe máa jọ jẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ tá a máa sọ pé bẹ̀sì ni wá nǹkan tó dáadé máa máa ṣẹlẹ̀ nínú láìfọ́ ẹ̀bà ìta ni mo ti ti máa gbọ́ ṣódà. bíi ti wá òpó yé mi. ṣé ìwọ sọ fún mi pé chief kọ́ládé o wọ́n ti kówó tó tówó fún ẹ kó padà sí school ṣé o sọ fún èmi pé lọ́túnla ọlọ́túnla o máa fàdúgbò wà yìí lẹ̀ o ń lọ campus ṣé o sọ fún mi. òye túndé sori ọ̀rọ̀ tó sọ yẹn kò sọ̀rọ̀ nù ẹ̀ kò sọ̀rọ̀ nù ẹ̀ sori lóòótọ́ ni chief kówó fún mi pé kí n fi fọ́dà mọ̀ àmọ́ ikọ̀ tí chief nílé tó fi gbáǹdì òun ni kò yé mi chief ní kéèmà tòun jọ máa fẹ́ra èmi jẹ́ ti sọ fún chief pé mo lọ́kọ tí mò ń fẹ́ mi ò lè ṣojú méjì mi ò lè ṣojú mo ti lọ́kọ tí mò ń fẹ́ nǹkan tí mo sọ fún chief nìyẹn ó dẹ̀ ní òkè o òun máa assist mi lórí education mi o ó dẹ̀ kò wọ́ fún mi tilẹ̀ tọ́ lọ́hùn o nígbè kí lọ fi rí register ní school nígbà tó jẹ́ owó dẹ̀ wọ́n náà dẹ̀ mọ̀ pé owó yìí kò lè táwa àbí torí ìfẹ́ náà mo ṣe ṣe mo lè kúrò fún kí wọ́n fi continue education ẹ̀ kí mi dẹ̀ wà ń lé. ìgbà tó tó bá do school náà tó bá kúrò ní school òun náà èmi náà la fi owó iṣẹ́ tó bá ń ṣe èmi náà máa fowó yẹn fi tọ́jú kò lóko mi lẹ́yìn ọ̀run èmi náà ni. so um, ìwọ wá choose pé kí Fẹ́mi lọ school. yes na i love him fẹ́ẹ́ náà mo ṣe ṣe ìfẹ́ ni it's love. Yeah, love matters love matters The next in this life love number one. the love is good ó wà òkè ọlọ́run á jẹ́ kí gbogbo èròǹgbà wa kó papọ̀ mọ́tò lọ́wọ́ so tí ó bá tí Fẹ́mi náà bá lọ skul tán sí tó bá dé ṣe bí wọ́n ló máa fẹ́. àbí àgbẹ̀dà ló tún fẹ́ fẹ́ lẹ́yìn tó ní. tó bá ríṣẹ́ ń lé epo tó rí lẹ́ni wẹ̀ ṣebí tó bá ti ń gbowó oṣù ẹ̀ ẹ máa jọ máa ná ni. àjọmọ̀ náà náà ni àbí. ọmọlọlá nígbà náà wà ń kọ́ mo ní nígbà náà wà ń kọ́ ìwọ ló máa kọ́kọ́ ṣé lásìkò àti màtẹ ti ń fẹ́ra ṣé kò dáhùn kan tí mo ti ṣe fún ẹ sẹ́yìn kó wá jẹ́ pé oore títí ẹ ló wá ń capitalize lé lórí òun sọ fẹ́mi pé ẹ o ẹ̀kùn ni o ṣe gbá o ṣàwo òun má jẹ́ kí n parọ́ fún ẹ sórí gbogbo eléyìí tí àwọn òbí mi àti òbí ẹ tó ń fi oyún ṣe trade by bàtà yẹn wọ́n tọ́ bá wọn jẹ́ ní o wọn ò lè mọ tí mo fẹ́ ṣe mi ò ní agbára oyún sùn mi ò lè tọ́ oyún sùn because mo ẹsẹ̀ rí iṣẹ́ ni ní ìdẹ̀rẹ̀ jẹ́ kéèyàn kan fojú dèmi mọ́lẹ̀ ṣé mo sọ fún ẹ pé mo ti ilé mo sọ fún ẹ pé mo ń wá ọ̀sùn ni now wá ọgbọ́n tó máa dá sọ̀rọ̀ yín yẹn ó yí ẹ tó bá fẹ́ ní problem yìí ayé mi ò sọ fún ẹ pé mi ò fẹ́ yàwó mọ́ o but for now mi ò tí ì ní di oyin ó yí ẹ so tó bá ti wọ́pọ̀ tó máa dá sí gbàgbé ìtókù èmi àti ẹ̀sìn máa máa continue lọ àmọ́ tó bá wá takú pé ìfẹ́ inú ẹ̀yẹn ló fẹ́ dánwò ó lè àjẹ́ wípé o fẹ́ di single mother yẹn ṣó bí ní pé mo pẹ́ dé máa wọ mi ló pè mí o yes mo ní láti receive coin oh. kó lè jẹ́ kára ìbára sọ̀rọ̀. ẹ̀yà well you have a beautiful place. thank you. I like it out here I mean kò tóbi jù kò kéré jù moderate it's kind of cozy I like it. thank you. <laughs> Uh, ṣé mo lè bi ẹ́ ní ìbéèrè kan. yeah kí ni reason tó fi picture yìí ló gbé sílẹ̀. ọ̀ Juliet ṣé o ti gbàgbé stories mo sọ fún ẹ ni ah, ah, ọ̀gá mi náà picture ọ̀gá mi nìyẹn pẹ̀lú ìyàwó ẹ̀ picture tiwọn gangan lélẹ̀. Um, ṣé rí picture ti ọ̀gá ẹ̀ yìí nìkan is nice èèyàn lè gbé sílé láti fi appreciate èèyàn tí wọn bá you know admire and all that but ti ọ̀gá ẹ̀ àti ìyàwó ẹ̀ yìí <laughs> mi ò fi pè picture tó yẹ kó wà bẹ́ẹ̀ yẹn picture ìwọ tó nílé àti ìyàwó tó bá ń fẹ́ or maybe fiance tẹ́lẹ̀ bá ti marry tẹ̀lé love ara òun lè ẹ̀kọ́ wà mẹ́ mm. so that anybody tó bá wọ bíbá yà mọ̀ pé oh the owner of this house is taken. ẹ eh, ẹ lè máa wo mi ò dẹ̀rú lọ síbẹ̀ yẹn. ọ̀rẹ́ bọ́lá n kò fi pèkì sọ fún mi. so nísìnyí tí a dẹ̀ ti wá sí by everyday ìgbà wo ló máa yọjú sí mi ìgbà wo ló máa kí mi ìgbà wo ni màá rí ẹ ìgbà wo ló máa lé mi nísìnyí tí mo ti wá ara wo fẹ́ fi wá dábàá a mọ̀ pé a lè fi yín dára tí ó dáa ara rẹ̀ la máa fi yín dá. anyway um, nice to finally know your place but ṣé rántí pé mo sọ mẹ́tẹ́lẹ̀ pé ó ní nǹkan tí mò ń lọ. I know a mọ̀ pé nǹkan tó máa tẹni jáde náà ni. Ah, ah irọ́ má ṣojú o kí n tó wá bí mo sọ pé ó níbi kan tí mo fẹ́ dé bọ̀ má kọ́ débi briefly. ó ti gbọ́ o. All right. wo ó ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ gan big time ni ìwọ ṣáà ní sùúrù o. ní sùúrù ah ó ṣẹlẹ̀ o ó ṣẹlẹ̀ kí leléyìí. dá mi lóhùn ṣé fẹ́mi ká lélẹ̀ tó ṣe wẹ́dìn. fẹ́mi fẹ́mi fẹ́mi ṣe wẹ́dìn fẹ́mi ṣe wẹ́dìn. wọ́n ṣe ah ah ah ah kí ló wọ́n ní ta ló wà ní ọ́ ah mo mà dáhùn. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kú ọ̀ fún mi. mọ̀lọ́lá mọ̀lọ́lá mọ̀lọ́lá jésù. mèrè ìyàwó èmi láì sí mi ń bẹ̀. ẹ wò kí ni kí ni ẹ ẹ ẹ fẹ́mi rè fẹ́mi rè. ẹ fẹ́ dẹ̀ mọ̀ ni kí ló ní tẹ̀ ń pretend ń sìn. mi ò mọ̀ kí ni ẹ jọ ń tọrọ lọ kí lẹ̀ ń pretend fún bíi pé ẹ mọ nǹkan kan tó ṣẹlẹ̀ ẹ ẹ mọ̀ pé ọmọ yín ti fẹ́ yàwó àbí ẹ wá ń pretend wá ṣe hmm, ah, fẹ́mi lélẹ́yìí o fẹ́mi lélẹ́yìí o kò ń ṣe fẹ́mi àbí ẹ jọ tọrọ lọ́hùn ní gbọ́dọ̀ sọ́mọ mi o mò ń sọ fún yín sìn ìkókò gbọ́dọ̀ sọ́mọ mi ẹ wò tí kòkó bá ṣe <laughs> ẹ dá mi mọ̀ mi fi báyìí ṣeré o ẹ sáré kàbàkàbà báyìí ẹ ní dúró ìkókò gbọ́dọ̀ sọ́mọ mi kò gbọ́dọ̀ sọ́mọ nú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò gbọ́dọ̀ ṣe o ṣé mo yí pé ó di ẹlẹ́ẹ̀kẹta tó mọ̀ yín dákú kò jọ pé mo tàn wá bíbà yìí pé tó bá rí kíkókò ẹlẹ́ẹ̀balẹ̀ tí kòkó bá ṣe ọmọ mi ẹ mà máa dá mi mọ̀ o ẹ tẹ bá rí other side mi ẹ ní dúró o bẹ́ẹ̀ mo sọ fún yín. ìyá ọmọlọ́lá ẹlẹ́dàá yín rí mi ẹlẹ́dàá ọmọ ọlọ́lá ń wò mí ọmọ ọnú ẹ̀ pàápàá ẹlẹ́dàá yín rí mi àdàbí tó wá jẹ́ pé mo mọ̀ ń pa ẹni èmi báwo mo ṣe máa mọ ìyàwó ọmọ mi tí mo tún máa mọ àlè ẹ̀ kò ṣeé ṣe mi ò mọ nǹkan kan pa ẹ ọlọ́run ọlọ́run tó tó dá èmi àti ẹ̀yin ó ọkàn mi ó dẹ̀ rí àdàbí tó bá jẹ́ pé mo mọ̀ ń pa ẹni mi ò mọ ẹ̀yin ò mọ nǹkan kan pa ẹ̀ èmi ẹ̀ mọ nǹkan kan pa ẹ̀ ee màá gbọ́rọ̀ eléyìí ẹ mọ̀ kankan pàpọ̀ ọmọ yín fẹ́yàwó ẹ mọ̀. fọwọ́ ẹ̀ wọlé àná mi ẹ jọ torí ọlọ́run bí a bá ṣe jọ máa pa ọwọ́ pọ̀ a máa solve problem tó wà ní oníkẹ́jẹ́ àjọmọ́ èmi ò mọ̀ nǹkan kan pa ẹ̀ tí n bá mọ̀ wọn á ti sọ fún yín mọ̀ mo ṣe fẹ́ mọ̀. ilẹ̀ ọ̀la bá fi lè mọ́ báyìí pẹ́rẹ́ èmi ló máa jèrè ó bẹ́tà ó bẹ́tà o. olúwàfẹ́mi ìyá àjẹ́ ló wáá kọ́mọ ọ̀dájú èmi ò lẹ́mìí fẹ́ wá síbí ọ̀dọ̀ àwọn èèyàn ẹ tó fún ẹ ń ṣẹ́ òun ni mo wá àwọn náà fi jésù náà fọlọ́ọ̀ bẹ̀ mí pé kí n yọjú sí ẹ tí yóò bá jẹ́ bẹ́ẹ̀ èmi èmi ìyá àjẹ́ kí n wá kó gbogbo mìrìngìnnìmìgìnnì yìí kí n kó lọ sínú ẹgbẹ́ àbí Fẹ́mi àjẹ́ tí mi ò fi pa ẹ́ láti oyún àjẹ́ tí mi ò fi pa ẹ́ nígbà tó ti mo bí ẹ àjẹ́ tí mo fi rán ẹ lọ sí skúlù àjẹ́ tí mo fi gbàdúrà fún ẹ pé kó lè wà successful in life mo kò dé o Fẹ́mi ṣó tán gbogbo ń tẹ̀ ń bò náà lélẹ́yìí gbogbo pictures yìí pátápátá òun náà láti rí yẹn tẹ́ ẹ fi ṣe secret wedding àṣẹ téèyàn bá tiẹ̀ tí ì ní owó ayé aláyé lèèyàn ń gbé olówó tán ó wá gbàgbé ìyá ẹ̀ tó bí ẹ kò dùn mí o kò dùn mí torí gẹ́gẹ́ bí abiyamọ bí o kàn ní ṣe kí n má sọ tèmi síta ni tí n bá dẹ̀ ti ṣe tán bí màá kó báàgì mi màá tètè padà kí n tó fàjẹ́ mi pa ẹ́ mọ́mí kò dẹ̀ rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ o mọ́mí kò ń ṣẹ́jú èmi náà nǹkan kan àti nǹkan kan ló parapọ̀ tó jẹ́ kó di nǹkan tó ṣẹlẹ̀ yìí mọ́mí kò ń ṣẹjọ́ mi. ẹjọ́ ta ni ẹjọ́ ta ni mo béèrè ni tó bá sọ pé o lè ṣe ní tó o ṣe yìí my doubt o ṣe ìgbéyàwó alárinrin tí èmi ìyá ẹ tí mi ò mọ̀ bẹ́ẹ̀ wò jẹ́ kí n sọ fún ẹ àṣírí ti tú picture wedding tẹ́ ṣe everybody ló ti rí ọmọ ọlọ́lá pàápàá ó ti rí bẹ́ẹ̀ mo sọ fún ẹ kí lẹ̀ ń bò ó wá mọ tó ṣẹlẹ̀ <laughs> ọmọ yẹn dákú ṣeré ni wọ́n wá fi kọ́ mi lọ́rùn pé tí nǹkan bá ṣe pẹ́rẹ́ pé mi àti ẹ gbé ara nǹkan tí mo ṣe wá báwọn èèyàn ẹ sọ̀rọ̀ nìyẹn o kán jọ torí ọlọ́run kán gbà mí nítorí pé o ti di ẹni tí a ò lè rí tá ò dẹ̀ lè fọwọ́ kàn mọ́ bí mo ṣe wá bá wọn pé kọ́ gbà mí wọ́n ṣe direct mi wá síbi kí wọ́n wá bá ẹ o tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ni mò ń bọ̀ wá ṣe ah, ṣọmọ pa àti ìyá àjẹ́. sẹ́rí àsìkò tí mo wà yìí mo máa bẹ́tà kí n jẹ́wọ́ ara mi nítorí pé mọ́ mi kò yé mi náà ọkàn mi ò dé balẹ̀ àti pé bí èmi àti ti máa ń ṣe tẹ́lẹ̀ tí ò rí bẹ́ẹ̀ mọ́ inú mi ò kì í dùn ó ṣàwò pé wẹ́n tó bá dọjọ́ ọjọ́ kan nǹkan tó ṣókùnkùn á jáde sínú ìmọ́lẹ̀ mọ́mí sẹ́rí ọmọ tí mo sọ fún yín pé mo fẹ́ yìí nígbà tá a kọ́kọ́ ń béèrè ìfẹ́ wa bọ̀ mi ò mọ̀ pé bí ọ̀rọ̀ àwọn pérèǹtì ẹ̀ sì rí nìyẹn nígbà tó kù díẹ̀ tó yẹ ká fẹ́ra wa bọ́sẹ̀ yín advice mi nìyẹn pé àwọn fẹ́ rí mi ìgbà tí máa débẹ̀ wọ́n jẹ́ kí n mọ̀ pé tó bá wù mí lọ́kàn láti fi ọmọ àwọn pé gbogbo ìfẹ́ tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ erémọdé ni o àmọ́ tí bá wà pé mo fẹ́ fẹ́ ìkìlọ̀ pàtàkì là ń fẹ́ ṣe fún mi tí n bá lè tẹ̀lé wọ́n jẹ́ kí n mọ̀ pé ẹnikẹ́ni tó bá fẹ́ fi ọmọ àwọn mm-hmm. kò gbọ́dọ̀ fẹ́yàwó rí kò dẹ̀ gbọ́dọ̀ bímọ rí pé bóyá ó tiẹ̀ wá bímọ rí ìyàwó yẹn ò fẹ́ mọ́. kò wọ́n ní owó mo dẹ̀ ní property púpọ̀ in fact wọ́n jẹ́ kí n mọ̀ pé tí n bá ti gba gbogbo condition yìí lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá ti ń parí ìyàwó tán ilé tuntun táwọn ṣẹ̀ṣẹ̀ parí àwọn máa jogún ẹ̀ fún wa kí n má parọ́ fún yín mọ́ mi lẹ́nu ìgbà tí mo fẹ́ ọmọ yìí mi ò lè ka iye contract tó ti gbé fún mi owó mi wá ń pọ̀ sí lójoojúmọ́ mo wá wò ó pé tí n bá ní kí n pè é ká tó ṣe wẹ́ẹ̀dì kí n ṣàlàyé fún yín mọ́ mi yẹn nígbà torí mo mọ orí yẹn tẹ́ jẹ́ torí mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ọmọlọ́lá púpọ̀ ẹ dẹ̀ nífẹ̀ẹ́ kí n fẹ́ ẹlòmíì lẹ́yìn ọmọlọ́lá má rò pé tí n bá fẹ́ tán tó bá ti lóyún kí n sì wá mú wá sílùú kí wọ́n á fi hàn ẹ́ kó tó ṣe mí nìyẹn mà. Fẹ́mi ah! kí ló rọǹgì nínú nǹkan tó kà sílẹ̀ yìí kò sí tó rọǹgì bẹ́ẹ̀ téèyàn bá bí ọmọ tọ́lá ẹ̀ bá ń lọ sókè èèyàn lè ẹ́fà gbàdúrà pé kọ́lá ẹ̀ kó tún wá sálẹ̀ ṣé bí wàá pè mí ni wàá ṣàlàyé àádẹ́mu máa ṣe máa tó ẹ wo ló fẹ́ bá ẹ ń bẹ̀ ṣé èmi náà rí nǹkan tó jẹ́ kàǹkàkàǹkà báyìí màá sọ pé ọlá yìí tó ti ń lọ sókè ó tún wá sílẹ̀ ni ọlọ́run má jẹ́ kí ló wà bẹ́ẹ̀ ọmọlọ́lá tá à ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé bóyá ẹ ṣe ìyàwó olórùka àbí anything like that àwa la mọ bá ṣe máa ṣe tá a ṣe máa ṣe àgbékalẹ̀ ṣùgbọ́n gbà tó wá fi mí sínú òkùnkùn ìyẹn ló fi jẹ́ kí inú bí mi ìyẹn ló fi jẹ́ kí n máa ràrò kan òun yẹ kó yẹ kẹ́rù báyìí ni o nítorí pé kí ni ọlá yẹn tó ti ń lọ sókè èmi ò gbàdúrà kó wálẹ̀ ṣó ti yẹ àwa la mọ bá ṣe máa ṣe ọ̀rọ̀ yẹn ò ní ìdí àti wá dákẹ́ màá tún pè é ò ní gbé kọ́ọ̀lù ilé ò ní wá kí ló wà ń bẹ̀ kò sí pírọ́blẹ́mù. Ah, ẹ rẹ ah, o. wọ́n ah, mi. ṣàlàfíà ni o. àdúpẹ́ mà àdúpẹ́ mà ẹ̀rọ ma ẹ i'm so happy ah àmọ́ mo wà disappointed kí ni mo ṣe ma kí ó fẹ́ odidi ọmọ ó ti ẹ̀ ìyá ẹ̀. oh my god Femi, this is all your fault na ọmọ mi èmi kọ́ mo béèrè yín every single day báyìí ni mo máa ń béèrè yín Fẹ́mi dẹ̀ sọ fún mi pé ẹ̀ sí around pé ẹ lọ sí Togo pé you had to be there for something important. i'm so sorry mommy there's no way tí mo ṣe ní béèrè yín kò sí kí n má béèrè yín in fact ẹ wò láti àná tó sọ fún mi pé ìwà ramba ara mi ò balẹ̀ mo sáré bọ̀ lé ni. Ah, ọmọ alálùbáríkà yes ma wo kò ṣe mo dúpẹ́ ẹ kú ìtọ́jú mi kó bá mi kí mọ́mì kó bá mi kí dáadé náà ṣé o ti gbọ́. Eh, báwo ni ìjọ ni ma ṣé kò wá stressful. kò wá stressful. okay good mm. nisin the next thing ti ma ṣe fún yín ni pé kí n bá yín dáná kí n kó mm. kí ni something sumptuous kẹ jẹ. máa jẹun àmọ́ nǹkan kan wà ní odò ọkàn mi tí mo fẹ́ kó ṣe fún mi. ẹ má ṣe ẹ má ṣe. Oh, God's grace lágbára Ọlọ́run God willing Ọlọ́run máa ṣe Ọlọ́run máa ṣe but first of all ẹ kì í take care ẹ mọ mi. máa jẹun ṣé orí kò sí nǹkan tó fẹ́ sè fún mi tí mi ò kì í jẹ lọ́hùn gbogbo ẹ̀ lọ́mọ mi máa ń send owó sí ni àmọ́ ní àdúgbò wa yẹn a kì í rí ẹ̀wà àgàn yìí ṣé mo lè rẹ́wà àgàn yìí ẹ̀wà mo máa gbẹ́wà kaná lẹ́sẹ̀kẹsẹ̀ mo lè ṣe. ó lè ṣe ẹ̀wà gan yìí. Ah, ah, kò sí nǹkan tí mo lè ṣe. àkọ́tí mọ́mì. ọmọ ìlú èsì ó lè sè. kò sí nǹkan tí <laughs> ó lè sè. ó lè sè wà bọ̀yìn. o mójú lọ ọjà o. <sighs> ó dá àdúrà náà ó ní màmá fi ràn lọ́wọ́ àmọ́ <laughs> ṣé o mọ̀ pé o ti sọ mí dìyà tógo o ti sọ mí dìyà <laughs> Femi èmi náà rí bí olóhùn bá dúró tì í olóhùn á wà pẹ̀lú ẹ̀. èmi ní sà. Becky picture láyé lè. èmi ni. ṣé kò ṣáà ti wọ̀ lọ́jọ́ wedding fẹ́ mi nìyẹn. bẹ́ẹ̀ ni sọ wọ́n ni mo wọ̀. give me the phone. picture yìí ta ló send picture sórí Instagram àti Twitter. èmi ni mo upload yẹn sá. kàn ní sí what i'm talking about. sori pé àbúrò ló kó bẹ́ẹ̀ yẹn lẹ́ni wọ́n lọ upload àwọn picture sórí Instagram àti Twitter. no àǹtí mi kò kí n ṣe bẹ́ẹ̀ èmi ò mo kò rí pé àwọn picture tí mo yà lọ́jọ́ wedding wọn yẹn àwọn picture yẹn fine kí lè mo ṣe upload ẹ̀ sórí Instagram. will you keep your mouth shut. ṣé o mọ̀ pé mo ti máa ń wọ̀n rẹ̀ o ò ní àlámọ̀rí kan ju pé kò ṣe snapchat i see you see me bójórí ọ̀kadà ni snapchat ni tó bá wà ní toilet ó snapchat lọ ni wọ́n fi ṣí ẹni ṣé ò ní ròrí kankan mi ni ìyẹn tún wá kéré o pabambari ó lè wo season film tá à ń sọ yìí ó lè wo látàárọ̀ títí dijọ́ kejì ó dàbí pé ò fẹ́ ní life bí ṣe ń wẹ̀ yìí ó ní life o ṣé o mọ nǹkan tó ti kọ́ sílé onílé ṣá ẹ Becky ṣé o mọ nǹkan tó ti kọ́ sílé onílé o ti fi tiẹ̀ báyìí o ti fi dalé onílé rú ṣé ọmọ bẹ́ẹ̀. àǹtí mi mi mọ̀ pé píṣọ yìí mi ò bó máa dáhùn kan lẹ̀ èmi kò tó àwọn píṣọ yìí nice that's why mo ṣe upload ẹ̀. shut up o fẹ́ sọ pé òmọ̀kẹ́ síkírọ̀ yìí ni fẹ́mi ṣe ṣọmọ kájọ tó ti débi báyìí mi ò kì í mi ò ń give me my phone give me my phone give me my phone ṣọmọ kájọ tó ti débi báyìí mi ò mi ò ń bá ẹ sọ̀rọ̀ ẹni àbí kí n ṣe kí but from henceforth don't worry I watch out for you. get out of my sight wọ́n kò get inside to me. oníranù akọ ajá abirin òṣìlẹ́sẹ̀ ìwọ máa ní máa bẹ kó bá mi pẹ̀tù sí bọ̀dá fẹ́mi ẹnu àbí kí ni ká ti gbọ́ àbálọ àbábọ̀rọ̀ ìpòríwá lọ̀rọ̀ yìí padà wá sílé ẹ bá mi bẹ̀ wọ́n jọ nítorí ọlọ́run bá mi pẹ̀tù sí wọn nù tóró rọ̀ bẹ́ẹ̀ kì í tẹ̀tẹ̀ wá sùn mí mi ì mọ ibi tí mo fẹ́ mẹ́nu bá ń lórí ọ̀rọ̀ ẹ̀ mọ́ báyìí oníjọ máa ah, bẹ náà ni dídí dídí wọ́n ṣe dídí kojókòó ní kojókòó ní kojókòó. ọ̀rẹ́ ẹ kò sí ẹ̀kọ́ mímú rárá tó bá wí fún ọmọ ẹni àgbọ̀ àfi bí aláfiṣe òun kan ní Instagram òun kan ní ní Facebook Snapchat every second every minute òun kan yìí ni. àmàjọ bẹ́ẹ̀ ni pé kí ṣe ẹlẹ́tì rẹ̀ nígbà lọ́sẹ̀ yìí mọ́ àmàjọ bẹ́ẹ̀ náà ni. ọmọlọlá ọmọlọlá ọmọlọlá yẹ kò dáa yẹ ah ọmọlọlá yẹ lọ́lẹ̀ máa gbọ́ mi mọ́mí o mo dábọ̀ o ọmọ ńlá jọ ṣàánú fún mi ṣàánú mi ṣàánú mi ojúkọ̀ ẹ̀ pàdúkọ̀ ẹ̀ pàpẹ́ pàmí kò mi lé lọ́yẹ̀ àmọ́ àtọ́jú ẹ̀ ẹgbà mi máa tọ́jú ọmọ ẹ̀ fi fẹ́ mi sí ilẹ̀ gẹ̀ẹ́sì fẹ́ mi máa lọ sí ẹ̀ lọ́tọ́ lọ́lọ́ ṣàánú mi ọmọ mi ọmọ lọ́la mọ́jú mi bàbá mi lọ mi sílẹ̀ ọdún ọ̀ṣẹ́ ọmọ lọ́la mọ́jú mi ojú mi ṣé toyún oyún ti fẹ́ mi kọ̀ àmọ́ wọ̀ ni wọ́n máa tọ́ ọmọ náà ibà ọ̀tọ̀ ibà ọ̀tọ̀ ọlọ́lá ọmọlọ́lá àṣàánú ọmọlọ́lá mi ọmọlọ́lá mi o ọmọlọ́lá mi o bá gbẹ bá mi gbẹ bẹ́ẹ̀. ẹni sùúrù ah, ẹni sùúrù ẹni sùúrù gbogbo àdúrà tá a gbà ọlọ́run á jẹ́ gbà wẹ́rẹ́ la máa gbọ́ fún àná ẹ ní sùúrù o àdúrà ló yẹ ká máa gbà o ṣe ti gbọ́ àdúrà fún safe delivery èyí tẹ̀ ń ṣe yìí kọ́ ló máa ṣe o ẹ jọ ń torí ọlọ́run. kọ́ mi bí àti ìwà kí n má ṣe ṣẹ́gbẹ́ láyé má ṣe ṣẹ́gbẹ́ kọ́ mi bí àti ìwà ìrẹ̀lẹ̀ kò sàn mí sáradà kọ́ mi bí àti ìwà kí n má ṣe ṣẹ́gbẹ́ láyé òun sàkọ́ mi bí àti ìwà ìrẹ̀lẹ̀ kò sàn báyìí mi sọ ọmọ lọ́lá dà. àǹtí ó ti bímọ àbí. dókítà ń bọ̀. ó ti bímọ. wọ́n ló ti wọ́n ló ti bímọ wọ́n ló ti bímọ. ẹ fọkàn balẹ̀ ẹ fọ́kàn balẹ̀. wọ́n ló ti bímọ. ẹ jọ ọkùnrin ló bí àbúrò ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. pẹ̀lú gbogbo gbìyànjú wa. ẹ ẹ dọ́kítọ̀ kí ló dé. ẹ sọ̀rọ̀. àti ìyá àtọmọ. ẹ ẹ ọjọ́ padà. yẹ ẹ yẹ yẹ. Yeah. ẹ̀dùn gbé bọ́ọ̀lù yìí ẹ̀dùn fẹ́mi fẹ́mi ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ fẹ́mi ó ti ṣẹlẹ̀. Ah, ọmọlọ́lá ti kú tó ń tó ìyá ẹ̀ pàápàá kò jára ayé kò jọrọ ọ̀run ọmọ fẹ́mi orúkọ táyé ò sọ mí ò ti sọ mí orúkọ èèyàn ò sọ mí ò ti sọ mí orúkọ tẹ́lẹ̀dá mi ò sọ mí ò ti sọ mí mo dẹ̀ ṣàlàyé ẹ̀ mo dábọ̀ ẹ̀ fún ẹ tó Fẹ́mi Fẹ́mi orúkọ mi náà dákìrì lẹ̀ orúkọ mi náà dákìrì lẹ̀ Fẹ́mi gbà mí má ní dákẹ́ tí n bá dákẹ́ sọmọlọmọ fẹ́ jí ni láyé mi Fẹ́mi Fẹ́mi nígbà wo ló bọ̀ nígbà wo ló bọ̀ gbà mí ó dẹ̀ mo ti gbọ́ mo ti gbọ́ ooo á ní mo ti gbọ́ mo ti gbọ́ ó dẹ̀ mo ti gbọ́ ẹlẹ́dàá mi o kí ni mo ṣe báyìí ọlọ́ọ̀ pẹ̀lú àdúrà tí mo gbà ọlọ́run eléyìí ò tọ́ sí mi eléyìí ò tọ́ sí mi ẹlẹ́dàá mi má

Ẹgbẹ́ bá mi wò wọ́n ẹ. dúró reception à ń bọ̀. Walking on the streets, and here and night, Baba bless my hustle, Baba bless my hustle. Oh, oh. Bí mo ṣe ń lọ, bí mo ṣe ń bọ̀, ṣàánú mi. ẹ lọ́dún wọ́n rí, irú àwọn olóore mọ̀mọ́ ọ̀nà tó lọ. kọ́ mi bí a ti kí n má ṣẹ̀ṣẹ̀ gbé láyé òun kọ́ mi bí a ti lò wá ìgbà mi kò sọ mi sí dáadáa kọ́ mi bí a ti hùwà kí n má ṣẹ̀ṣẹ̀ gbé láyé òun kọ́ mi bí a ti lò gbà ìgbà mi kò sọ mi sí dáadáa kọ́ mi bí a ti hùwà kí n má ṣẹ̀ṣẹ̀ gbé láyé òun kọ́ níbi àti ló gbà ìgbà mi kò sọ mí síra. tó ọkọ mi aya mi mo ní n sọ fún yín ni o kó má bà yín lójijì o ilẹ̀ ọ̀la mọ́ báyìí mo gba àdúgbò mi lọ ni o mo máa gba mítìnì o bẹ́ẹ̀ ni èmi àti Rẹ̀mílẹ́kún à ń lọ lọ́la o kó yá tètè sọ fún dírẹ́fà yẹn kó tètè jì kó lè gbé wa o. mọ́mì tẹ̀sí afẹ́ padà náà nìyẹn. à ń lọ alẹ́ mi ni mo dájọ́ mítìn. ó dáa mú mi ẹ wò ṣé mo lè béèrè nǹkan kan lọ́wọ́ yín. kí ni nǹkan náà. ẹ jọ máa nígbà tó yẹ pé àwọn ọ̀rẹ́ mi lẹ́kùn ò ti wọlé school ẹ ìdẹ̀jẹ́ kó sì wà mí pẹ̀lú wa. bá lè kù díẹ̀ kan kó wọlé school àmọ́ á drop ẹ̀ fún yín. ilé fílẹ̀ mo rẹ́ni kéjì mi ló ń wò yẹn. nígbà tẹ bá wá gbà á lẹ̀ kémi nìkan máa ń ṣe lógbólógbó nínú ilé ìwọ àtọkọ ẹjọ máa ṣe lógbólógbó yìí nílé mò ń mọ́mọ́ mi lọ ish ń gbọ́. ṣé mo sọ fún ẹ mo sọ fún ẹ pé mọ́mí ò ní gbọ́ mọ́mí ó ti sọ̀rọ̀ tó sọ yìí ó ti sọ fún mi ó ní kí bó ń sọ fún yín èmi ni mo wá jẹ́ kó mọ̀ pé tí n bá sọ fún mọ́mí mọ́mí ò ní gbà àmọ́ kó fẹnu ara ẹ̀ kó fi sọ fún yín nsìn ó ti wá sọ́nà ẹ̀ tún gbọ́ ìjọ torí ọlọ́run ẹ jẹ́ kó mọ̀ ẹ jẹ́ kó bá wa ṣeré fúngbà díẹ̀ nínú ìgbà tó jẹ́ pé wà lólùdé tó bá dẹ̀dì tó máa wọlé gbogbo àkọ́ra sí mọ́tò adéwà drop ẹ fún yín ẹ jọ. say please mommy. please mommy ń gbọ́ rẹ̀ mi ṣé wọn náà fẹ́ dúró sọ́kò dúró lọ́wọ́ ẹ yẹ́ẹ̀sì ó ga o but ẹ promise mi tó lè dé bá ti tán kẹ́yà bá ń gbọ́ ọmọ mi wá o. ẹ má wọrí ẹ wò èmi fúnra mi báyìí máa gbé wa màmí tó kọ́ mi gbé wa. tẹ́ ẹ bá ti gbé wa báyìí èmi lẹ máa rí ń kejì. Ah, eh. irọ́ màmá yìí máa jọ pé máa jọ pé àwọn jíga bá yín sẹ́tì wò ìwọ náà ló máa dúró ayé mi wọ́n jẹ́ jẹun. All right. They might set in here. We have to make No, no, no, it was fine. The flight was smooth and um, trust me, but my Batimade Airport, my point is upgrade there. Which is a good one. And um, know, borrow a call, ń ṣe kó fi bẹ́ẹ̀ change now, but ẹ̀túrà pẹ̀lẹ́ pé wọ́n ti wọ́n ti gbọ́n wọ́n sí. So I'm, I'm, I'm happy. Anyway, díẹ̀ díẹ̀ no, Yeah, I know, I know. I'm quite ṣe Um, To be honest with you, but but ṣe máa ń bá yín impression tí mo ní i'm sorry bóyá àgbàlagbà ni ọkọ sísítà mi mi ìmọ̀ pé tó tiẹ̀ yọ̀ǹgì bíi tèmi báyìí ni. o dẹ̀ gbàgbé láti fi kún wípé is also handsome. ìyá ìyá iná ilé máa sọ yẹn tó <laughs> máa lọ rò pé nǹkan mi ni mò ń try láti sọ no no uncle to to be honest with you again you you are very very nice and um, tí n bá ní kí n wò ó gbogbo ìgbà tí sísítà mi lóun fi lọ sí nàìjà tẹ̀lé mọ̀ pé normally àwọn obìnrin pàápàá ẹni tí ó ti pẹ́ tó ti délé rí gbogbo báwo ló ṣe fẹ́ enjoy ara ẹ̀ báwo ló ṣe fẹ́ ní good good rapport pẹ̀lú àwọn èèyàn but luckily ó pàdé èèyàn bíi tiyín and jẹ́ everything wà so easy ẹ jẹ́ kó má la pé hmm, pé ó ṣẹ̀dí ni ọlọ́run á dúró tì yín. ibi tẹ́tí mo náà àgbà náà ni mo bẹ̀ tó bá dẹ̀ mo bẹ̀ bẹ̀ ló máa kú sí. no no you're just you're wonderful person. thank you. I give it to you. thank you once again. thank you ẹ mọ nǹkan tó jẹ méjì lára yìí. yorùbá tó dùn lẹ́nu yìí sẹ́wọ̀n ah, ah, ah. ó máa ń hápùn bá mi tó yẹ pé tí ẹ̀ máa ti pẹ́ lájọ wọ́n máa ń ní ẹni tó bá ti pẹ́ nílùú òyìnbó wọn kì í sábà gbọ́ yorùbá mọ́ bọ́ bẹ́ẹ̀ sì ń sọ yorùbá yẹn sí yorùbá bẹ́ẹ̀ ni pé ẹ̀ travel rárá. a bẹ́ẹ̀ gbọ́n o mo máa ń keep up pẹ̀lú àwọn yorùbá films yẹn because um, man like ó máa ń sọ àwọn èdè wa gan and èdè wa lára àwọn àṣà tí a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ dìmú dáadáa ni so I need to be in touch with our culture and I do most of those Yoruba films for that purpose. èyí náà máa ń like Yoruba movie. Ah! ẹ mọ kankan má jẹ́ kí n parọ́ fún mi àwọn tí ò bá fẹ́ gbọ́n tí ò bá fẹ́ lẹ́kọ̀ọ́ náà wọn máa sọ Yorùbá film ló máa ní pé òun ò ní interest lórí ẹ̀ mm-hmm. because àìmọ̀ ya ọmọ wa tó ti sọ̀rọ̀ ṣáájú Yorùbá film ló máa ń kọ́ wọn lọ́gbọ́n òun ló ń kọ́ wọn lóye àìmọ̀ ya àṣà àti ìṣesí tó jẹ́ pé tó bá ń sọ ẹ̀ nínú fíìmù báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ti ti sọnù. exactly you are very correct you are very correct. wọn a máa bẹ̀rẹ̀ sí ní pig padà. of course. ẹ wò ẹ má jẹ́ kí n tàn yín àwọn tó ń ṣe yorùbá ẹ̀ wọ́n really try. <laughs> give it to them give it to them give it to them kò sí yorùbá film tiẹ̀ máa ń connect èèyàn with your culture yes. and tradition yes. anywhere you are in the world tó bá ń wo yorùbá film báyìí ah ah o ò lè gbàgbé lé wàá máa rántí all the time. <laughs> you are very correct. sẹ́rí ìgbà tí mo kọ́kọ́ gbọ́ ìpele fẹ́ dé sotẹ́ pé ẹ máa spend like thirty days hmm. <laughs> wọn ni ẹ máa wà ní for thirty days àánú ah, kò lè ṣẹlẹ̀ ilé tó tóbi tó báyìí ah, ah, kí ló tẹ̀lé gbé sílé wa hmm. wọn á sọ fún ìyàwó mi pé ẹ ní láti cancel hotel reservation hotel book yẹn ilé ọ̀dọ̀ mi lè máa dé sí ó ti yé ni tí wọ́n á mọ̀ pé ẹni tó nice báyìí ni <laughs> ẹni tó jẹ́ pé ìwà wa àti ìṣesí máa tún bára wọn lára mu ẹ wò ẹ má jẹ́ kí n tàn <laughs> a lè ṣe gbogbo ẹ̀ o àmọ́ bẹ̀sẹ̀ dé àánú máa gbìyànjú díẹ̀ fún un à ń jẹ́ kí nàìjà à ń jẹ́ kó bọ́rin fún un. no um, uncle nígbà tí mo máa pe sísítà mi tí mo sọ pé mo fẹ́ book hotel then hotel to máa súnmọ́ tòsí lẹ́yìn then she called me back and said no rárá o kọ́ àwọn ní kí kí n máa lọ sótẹ́ẹ̀lì o kí n máa bọ̀ àwọn i was i was amazed i was like ah, irú ìyẹn wo ló àwọn bá sọ̀rọ̀ mo ti ń láìkẹ́ ẹ̀ tún wo ìtẹ́túṣe yẹn and with a little time tí mo spend pẹ̀lú yín nígbà tí mo ti wọlé sínú ilé. I am pleased I'm pleased thank you I'm convinced thank you so much. ẹ ẹ máa rí ẹ̀rẹ̀ tí nǹkan kan wá sí fàájì eh, gan ah ah ẹ ti kàn mí léwu ẹ̀gbọ́n ẹ ti kàn mí léwu ẹ má tiẹ̀ mẹ́nu lọ́ba ah oh my god àǹtí ẹ sọ fún wọn ni tẹ bá wá sí London ẹ jẹ́ n ṣàlàyé fún yín ibi mẹ́rin lẹ́ẹ̀ máa lọ every day tàbá kọ́ gbé yín màá kọ́ gbé yín lọ sí Elephant and Castle ẹ̀ ṣayé bẹ̀ tó bá ti di ọ̀sán fẹ́rẹ́fẹ́ fún brunch ẹ lọ sí Oak Road from there ó di Belmont Sea then we move over tó bá ti ń dọwọ́ déré ó di East London ó di backing baba that's how you enjoy every day èmi mo ní London ẹ wò. ibẹ̀ nìkan ló máa mú lọ òní mo lọ sí South East kò ní dé thamesmead woolwich nǹkan. òun náà mo sọ outside london that is excess. of course na i mean torí àbùkù bí tó máa ti rí àwọn yorùbá dáadáa tó yẹ pé i enjoy stay. bàbá ẹ máa ṣayé gan o ẹ bá tiẹ̀ ka tiẹ̀ mẹ́rin bá ti london ẹ̀. Ah. <laughs> ọkùtàdé mo mọ̀ pé gbogbo ibi tẹ́ darí kọ yẹn gbogbo ẹ̀ lè máa mú mi dé. Ah. ẹ má wọlé baby. yes sir mo bí lè kó oúnjẹ tó ń ṣe ẹ̀yà kó ti jìnnà. yẹ yẹ yẹ ó ti jìnnà acceptable. ìyá sọ́dọ̀ àgbọ̀dọ̀ fún ìpàdéjọ wa. Yeah, yeah, fine, yeah, fine. Everybody's cool, you know. I don't think I look at movie anyway, just like that, you know. Oúnjẹ ti rẹ́ di ṣe kí ló ṣẹ̀tẹ̀ wọ̀. Already? Eh, sorry. Okay. Um, sorry, sorry, excuse me kí ló ń ṣẹlẹ̀ náà. kí ló ń ṣẹlẹ̀ I don't get you. look at what you're wearing This is an invitation. excuse me ṣé mo gbọ́ ní kitchen wa. ṣé mi kọ́ bẹ́ẹ̀. show you my baby. what is wrong with stop. hey babe get for action. make I see you. ah stop now. Hey. Eh. àwọn bá sì ti èmi rẹ̀ láti gé mọ́. ṣé òfin pẹ̀lú àwọn ah bébì. ẹ mọ ẹ káàbọ̀ wọ́n tẹ̀ sí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àwọn máa ń ṣe. bọ́ọ̀dù sísè wa o ah, ti rẹ̀ mí Oh, gan ah, bébì hmm. ebi ló ń pa mi. ah oh, thank god mo ṣẹ̀ṣẹ̀ dáná tán gan ni mo wá pe òun náà ní pé kó wá jẹun. ah oh, oh, lè mọ bí inú mi ṣe máa dùn sí pé kí n ro oúnjẹ nsìn. <laughs> oúnjẹ wa yẹ kí n kọ́ sí kinní kan mo fẹ́ sáré sáwà. ah ok so màá wá sí dining nsìn. all right then. ìgbójú kan fún mi gbogbo ẹ̀ ń fún yàn tẹ̀lé. All right. Okay. tell I'm you, Eh, Ṣé Yeah, ṣọ́pẹ́ wo máa? Don't think so. I feel so. I'm scared. Whatever. Even though my Mama comes to my we need to, we need to plan something. Okay? Yes. ẹ bẹ̀rẹ̀ má ṣí náà àbí. manage ìgboro ti miss mi gan. UK ni òun gbé ṣẹ̀dẹ̀ sí Nàìjíríà ni. bro You all right? <laughs> um, Wobi, kò sí mi ní kò sí méjì torí tiẹ̀ ni mo ṣe pé mo fẹ́ kó wà òkè mi ìdẹ̀ fẹ́ kó bọ́ sọ́wọ́ torí bó ṣe wà ẹ̀ onífàájì ni so mo wá fẹ́ wò pé ó lóun fẹ́ ṣeré òun nídìí company mo wá wò pé kò sẹ́ni méjì tó lè ṣe bámsìn ni òun ni mo ṣe pé mo wá fẹ́ ọmọ tó yẹ kó máa keep company ni tọ́jú máa wà you understand. Uh -huh so ìdí tí mo ṣe pé ní báwo ló fẹ́ jẹ́ mi lè fẹ́ kó jáde lọ sẹ́ni ìwé pé ó ń lọ sí club ó lọ ń gbó lóṣù kan àbí ó lọ bọ́ sọ́wọ́ kan mo fẹ́ ọmọ tó yẹ pé at least abẹ́rẹ́ àlókùndì ó ti yẹ. sista iṣẹ́ mi nìyẹn ìyẹn ló kéré jù bro lórí ọmọ ilẹ̀ like. basically. ìgbà tí màá fi ṣetán ní college ní ní London taste irú àwọn ọmọ tí màá fẹ́ kí n bá máa ní ìkọ̀pọ̀ ó change she is aware as well máa ń láì kọ̀mọ́ tó pupa ń sìn kò ṣe kókó mọ́lẹ̀ bíi àǹtí mi yìí o I just want somebody who is um, moderately light tó bá máa lọ́jọ́ iwájú náà kó jẹ́ average but èyí tí máa ń wà particular about ní ẹ̀yìn kò sì máa ń láìpẹ́ tí n bá fẹ́ wá látẹ̀yìn kí n ní good grip ó sì yé yàn. kò fọ́ nìyẹn yíì kò fọ́ tí ò jẹ ẹja tí ò jẹ ẹran tí ò jẹ pọ̀nmọ́ níbi tó máa já tẹ̀ kò fún ọmọ mi. bamson kò fowó lọ́mọ tó fẹ́ gbé wáyà bẹ́ẹ̀ kò dẹ̀ ní kò ń jẹja kò ń jẹran kò ń jẹ pọ̀mọ́ débi tó tún máa jà tẹ̀ kí wàá ló ń jẹ. yẹ́rọ kìíní ni. what's that àtẹ oh oh èmi pé ó good as in. same problem yìí ni. ó good gan. oh my god em em see by by by any chance ṣe any picture ọmọ náà àbí. Ah, ah, ẹ̀rọ kéré jù ó láwòrán bí báyìí ẹ̀rù sẹ́yìn wọ́n yé tàǹtà. Oda, this is round only the round peg. Oh my God. Man, you know what, Emo? Emo, go ṣẹlẹ̀. You know what? Let's just go to the end bit. <laughs> So, kí ni wàá take láti gbọ́ bọ̀dá? Let's go straight to the end bit. Just I can conclude. Okay, so kí ni èlò ni o fẹ́ gbà? Eh, Gently. Okay, okay. Wait six. ọwọ́ yín ló wà àwọn yẹn máa gbà wá so nínú máa gbà wá so àsọmọgbọ́n. <laughs> kí ló dé aṣọ ti gbàgbé ni ìgbé olè mi àti ẹ máa wà fifty fifty bíi ti bá wọ. wo bí ọmọ tó fẹ́ ṣiṣẹ́ gangan máa fóun thirty máa dẹ́ fún one twenty. ah yọrọ ti sitako lè wọ́ọ̀kù ah, ah. ẹ yá ṣe ní three three ó ti yẹ three three ẹ ẹ ká má pàdé mọ́ three three. àkì ah, ló ṣẹlẹ̀ ṣé wọ́n ló fẹ́ láàgùn ni. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn náà àǹtí um, bros tó bá jẹ́ pé three three ló like or any kind of drink kò bá jẹ́ wine mohet agbára mi gbé. báwo ni báyìí ó dà bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ owó iná ni màá fún ẹ so um, ìgbà wo lo ní ìdìbò. no no no excuse a má màá ṣe bẹ́ẹ̀ just immediately náà ni it should be immediately. no ah, ah, tẹ́rù bá ti wà ń lẹ̀ mátá yẹn lọ fà á fà padà ń sìn. wo bá ń organize ọmọ ẹ sílẹ̀ ó ti yẹ ó ṣáà ti rí description tó lóun fẹ́ so tó bá máa di ọ̀la torí bíbà mo fẹ́ kó jẹ́ mi fẹ́ kó lọ sóòtẹ̀ làbí kọ́kọ́ bíbà ẹ̀ mọ̀ ni ó yẹ. bros um, another thing ẹ jọ̀ọ́ bá mi confam lọ́wọ́ ọmọ yẹn ìgbà wo ló ṣe hiv test last meningitis test and then we have any STD test. ọkùnrin ọkùnrin ṣe ẹ máa mẹ́mìí lẹ̀ ni. no no ó depend lórí conditions bá wà gbà yẹn. Ah, ah uncle ẹ mú màá ṣe bí ó léwu o. Ah. sis ẹ sáré ẹ máa wá ẹsẹ̀ náà. no problem. o ṣe. o ah sorry bro. all right Go take care ọmọ wa rọ́ọ̀ mi láìpẹ́ yìí wa kí ló ṣe ọmọ jẹ́ kó rí ẹ̀pẹ́ o mo ti fẹ́ máa sọ gbogbo ẹ̀dùn tán kí ló ṣẹlẹ̀. kí ni mo tọ́ bẹ̀ kó tiẹ̀ mọ̀ kó sí ìwé ìyá dínú I understand. ọ̀hún ni gbọ́dọ̀ kí n kọ́ ẹ̀ lọ́kọ̀ọ́ sí i. ọmọ tá a fi ṣe pẹ́ jù náà àǹfà olùmọ̀kan tó ṣẹlẹ̀ gbó kò fún páìpù ti bẹ́ o NNPC ní epo ńlá ni o ó ní brahmi kan ó ṣẹ̀dí láti London kò yẹ wọn fọ́tò ẹ̀rọ pé ah, ah, aláyẹ̀wò ọmọ ìfọ́kàn ni ah, ó dà eléyìí ó di fọ́ sára kò yẹ ẹ̀ sìn so gbọ́ kó tó wà bẹ́ẹ̀ ni pé ó ti yẹ tó bá lọ́ọ̀sìn tààtì ibè ló máa fún ẹ. kí ni mo fi tààtì kè ṣe kó dé pẹ̀lú àwọn. kí ló ṣẹlẹ̀ ilé ìhùn ṣe chop and clean out loving you ni o máa gbádùn ẹ ilé ọlọ́ràá ni ah, tí máa ti ń jẹ́ máa tẹ̀lé mi ah, máa tẹ̀lé mi. ọjọ́ wo wá ni àmàlùbá yìí. Ah, ẹni nì. ẹ oh. kí ló ṣẹlẹ̀. o wá ti bá mi sùn lórí fóònù àti mi wà nílé náà. kò fowó dẹ ti mọ nìyẹn. ok send nọ́mbà mi sí wọn ẹ̀yin kọ́ pè mí èmi á lọ bá wọn. àrọ̀rọ̀ kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ máa mú ẹ débẹ̀ ni èmi kan lówó ti máa gbà ń bẹ̀ àwọn sáà ti yẹ bá ṣe máa ń ṣe. kékeré nìyẹn bọ̀bọ̀ àmì ìwọ̀n gan máa ń fọ́pọ̀. Ah! mo mọ ibi tá a ti máa ń pàdé ẹ ń junction bẹ́ẹ̀. ìwọ lọ dúró fún mi ní few minutes kí n kò wọ́n try láti excuse me mo wá bá yẹn bẹ̀. twenty minutes àbí ok ok wá wá wá sọ́kọ̀ tí mo lè gbẹnu sí mo ojú ojú ti wáìtì jù àti ẹ̀gbọ́n wàá pàálẹ̀ pọ̀. mo ní kí n fi àsìkò ìwà introduce ìyẹn sí mi sí ó yẹ kó ti mọ̀ yín láti di ọjọ́ yìí but kò sí ní around ó dẹ̀ ti ń gbọ́ ti máa ń di ọ̀rọ̀ yín lẹ́nu so mo ṣe mo wá nìyẹn so ọkọ àǹtí mi nìyẹn that's my sister. n báwo ni hmm? kí lorúkọ ẹ. Kòfowórọlá. Kòfowórọlá hmm, ìbéèrè kan ṣoṣo ni mo fẹ́ bi ẹ́ so fẹ́ dúró tiwa ni àbí báwo. mo fẹ́ dúró ni. ẹ ò tẹ ní choice ohun tẹ́tí tẹ̀ ó máa dúró ni. Hmm. pé òun ló ti <laughs> yé ẹ anyway nǹkan tí mi kàn máa bẹ́ẹ̀ sọ ni pé ó máa bẹ́ẹ̀ kàkó dúró tiwa cause tó bá dúró tiwa ò ní regret a máa tẹ tọjú ẹ dáadáa a máa tọjú ẹ ṣé ìwọ náà rí i pé àbúrò mi mójú lọ sọjà rẹ. ọ̀nkú ẹ jẹ́ kí n fi ẹ̀yìn àti sísítà mi kẹ́kẹ́ máa ṣe fàájì àwọn yàrá lọ. ẹ ṣe sá. káàbọ̀. Coffee cup table, everything, one in the room. Ẹ kù. Wàhálà ẹ̀ pọ̀. O sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà mo fojú bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ah, ah, kí ni tẹ̀ ẹ́ nú ẹ̀? Síbẹ̀ tó níyàwó ló máa mọ̀ pé ọmọ kan fáìn mo kan fáìn. Tó bá jẹ́ pé wọ́n ló sọ fún mi pé so wà ń bẹ̀ ni màá ní kò sẹ́ni tó fáìn tó yàwó. Torí mo kàn sọ fún ẹni wo bí wọn tẹ̀lé rọ èmi. Kò sẹ́ni tó máa rọ mi, ẹni tó máa rọ mi á Kò sí fún kò sẹ́ni tó wọ́n tẹ̀lé báwo ni ìtura. ó wọ́n mi ẹ̀ jẹ́ kí n tètè máa lọ. ó dá ọkọ mi láyọ̀ ló máa dọ̀hùn kó bá mi kíyàwó mi dáadáa. o ti gbọ́. big daddy. ẹ. mo fẹ́ bá yín sọ̀rọ̀. o fẹ́ bá mi sọ̀rọ̀ mo ń gbọ́ o. kí tún ni. tẹ bá ti dé ní mọ́tò kẹ go through. kí n go through ẹ. Ah, ah. ó ti yá a tún sáré kọ lẹ́tà sí big mummy kí ló dé. Ah, ẹ má má gbọ́mọ yìí lọ́wọ́ mi. mọ́mí ẹ má wọrí ẹ̀yin lẹ lọ́mọ yín ṣe gbọ́. Baby àwọn tí wọ́n ń gbowó ìbò ìgbà ogun ló fẹ́ tẹ̀ ìwọ náà wọn pe àníbi tá a fẹ́ lọ ó dẹ̀ mọ̀ kó ta fẹ́ fowó ìṣe please má mi pè wọn kó fáìn àpé bó lọ́dẹ. bèbí síbí ó ti fẹ́ gbé fún mi síbí business ni àǹfààní gbogbo àjọ ni nàá ẹni sọ̀rọ̀ díẹ̀ wọ́n máa tó débi ó kàn jẹ́ pé nǹkan tí mo notice ni pé wọ́n láti kọ́kọ́ ya complain because wọ́n láti sign àwọn document kan kan tó dé báwọn pàápàá jùlọ ẹ má stress ara yín mo ti rí alert complaint látòrí aago mi. ẹ eh? really so o ti receive alert pé wọ́n ti gba owó yẹn. yes mo ní lọ́wọ́ náà torí pé tọ́ba ti lè gba any amount ní company's account ó máa hàn lórí aago mi. ah they must be on their way then mm. so wọn ò ní pẹ́ dé. as in wọ́n ti gba owó yẹn jáde. wọ́n ti gba owó wọn máa tún dé bí n sìn. ẹ eh, kò ní pẹ́ mọ́ nìyẹn àbí kẹ́ pè wọ́n kẹ́ béèrè pé mo lọ́wọ́ àbóyá kẹ́mi pàdé wọn àbí. no no no no ó mọ tó máa ṣẹlẹ̀ má wò lè pàdé wọn jẹ́ débi ó máa bẹ́ta ẹ̀lọ́ nílé o ọ̀nkù jayé. sista Juliet. àlejò lámà ní ìgbà yìí kẹ. ọmọ Fẹ́mi. ẹ ṣe yẹ o ọ̀nkù jayé sasha. tani ẹ ẹ ìjọba sọ pé ẹ ń bọ̀ kí lè ti bá yín gbóúnjẹ. mọ́mì àyà rẹ̀mílẹ́kún àwàyè mm. ẹ̀rẹ̀ mà ṣàlàfíà àdúpẹ́ mà lẹ̀ mọ mi hmm? ẹ tiẹ̀ fún mi bọ́ rárá pé ń bọ̀ mi bá. àyàn ah, ọmọ mi ló yan mi. àbí èèyàn ti sọ pé mọ́mí ń bọ̀. Hmm, ọkọ mi ṣàlàáfíà ni. ayọ̀ ayọ̀ mi jàre. ẹ pẹ̀lẹ́ ma ẹ jókòó. ṣàlàáfíà ni. àdúgbò ọlọ́run. ò oh, bébì. ṣé o o sọ fún mi pé àwọn ọmọ mi ń bọ mi báyìí. àwọn sọ fún mi tẹ́lẹ̀ bí mo ṣe ń wọlé lẹ́yìn. èmi náà kàn déédéé pé bá gbowó ayún yín wá títí ní èmi àtọwọ́ mi á sọ̀rọ̀ títí mo jẹ́ òkú jẹ́ ká máa wọjà. ẹ kí ni ẹ kí ni lórí àwọn tó fi ẹ̀ ta. no no ah, ẹni sùúrù ká ní yẹn lásìkò kan ẹ ọ̀rọ̀ tó ń gbé sí kankan. no no no no no no ẹ jẹ́ ká yẹ yé lásìkò. ta yẹn. yes gentleman gentleman what can I do for you. ẹ ká sọ. ẹ ká sọ. ẹ from state stated ah, ah police station here. kí lẹ fẹ́. Mr. Tade, Mrs. Juliet, you're under arrest. Excuse me? Under arrest in my husband's house. What's that for? Tẹ́ bá dé àgọ́ wa, ẹ mọ kọ́tẹ́ ṣe. Ṣé ni wàá pẹ̀ láwọn You can't just come in here keep pé Tade kẹ́ dey expect kẹ́ akadema tẹ̀lé ibi gọ̀gọ̀ sùn. What is what is happening? Kí ló ṣẹlẹ̀? Where is your arrest warrant? What is happening? Talk! Exactly. Hey, eh, Mr. Man ó bẹ́tà kó dákẹ́ kò gbọ́ nǹkan tí ọ́fíìsà ń bá ẹ sọ nísìn torí nǹkan tó bá ti sọ níbí báyìí òun la máa lo against the court of law. ẹ wá kí ni ẹ gbàgbé bó ṣe ẹ jọ mo bẹ̀ gbogbo ìjókòó yìí mo máa play sí the concert mo fẹ́ kẹ́ everybody bá mi wò. ẹ jókòó ẹ jókòó. ìwọ ti jókòó náà. Ah. Eh. say it. No, no, no. Èmi ò wọ́n ti dárúkọ mi sókè àjọ bára back. Let's know what's there. Okay. No, no, eh, eh, uncle tó bá jẹ́ film, I don't really like it. I'm not called for it. going to be in the United States of America in the next few weeks. <sighs> I'm just so happy. Mo do a lot of everything tó ṣe. And um, you know we have to double up. Àní àsìkò púpọ̀ mọ́. Okay. Can you ìwé ilé how far about it mo ló I got the papers this morning. Yes. Ó fún mi ní ìwé ilé kó tó lọ síbi iṣẹ́ láàárọ̀. You did? Yes, I did. You did? bàbá tó fẹ́ ra yẹn kọ́. ìrọ̀lẹ́ in appointment mi àti wọn is bringing a cash while I drop documents. raw cash. Yes. raw cash. Oh! Oh! but mo ti sọ ti bureau de change tó bá ká change so yeah so yẹn ò ní wàhálà nù and the last one tí mo believe we are gonna put mind wa together on is um, the three hundred and fifty million. How about it? Is he, what's he saying? When is he going to drop it? Trust me, love. Everything is intact. To bá Diola? When you go, my withdraw owó yẹn, ó going máa pẹ́ fún mi. Ọ̀la ló sọ. I can even come with him to the bank. really? Yes. Um, wọ́n ti kọ́ tí wọ́n máa ṣe ni pé tó bá ti dalẹ̀ jẹ́ how urgent and important it is wàá to go far láti jẹ́ kó yé consignment ò ń ṣe nǹkan tí èèyàn máa a lot of bidders ló wà lórí ẹ̀ port tó bá rí i pé ọ̀hún àwọn òkòwò lẹ̀ báyìí àwọn ìlú máa rà ó máa ṣe Don't you worry, darling. I'm in charge. You thought me well, didn't you? And he bought it. <laughs> He bought it. He bought everything I told him. Ó ti gbà. He did. Yes. Um, so, what is in fact, oh, that is sorted too. Yeah, my God, going crazy. We're running in millions. Got loads of dollars on me. You know, this took me a while if I go achieve this. Set you right. Ah! hey! Mọ́mí, ṣé ẹ rántí ìjọ́ tí mo gbé Rẹ̀mílẹ́kún wá sílùú tí mo wá drop ẹ̀? Ṣé ẹ rántí pé ó fún mi ní ìwé kan níjọ́ yìí? Ìwé yẹn nígbà tí mo lọ ní wọ́n tó nǹkan tó dálé lélẹ̀. Ọ̀rẹ́, o mi ìpò mọ́ kékeré yẹn ló kọ kíní. Òun ló kọ́ o. In fact, ìgbà tó fi lé mi lọ́wọ́ gan-an mi ò expect pé nǹkan tó wà nùwé lélẹ̀ gbogbo fáìlì mi ni pé bóyá ó fẹ́ bá a sọ̀rọ̀ tó gbàgbé kó tó kúrò nílé ló ṣe wá kọ irú nǹkan báyìí sínú ìwé pé kémi bóun mú fún un láì mọ̀ pé irú nǹkan báyìí ló wà nùwé àtìgbà tí mò ń bọ̀ tí mò ń drive bọ̀ tí mo kàn ṣe wò pé kí lọ́mọ yẹn kọ sí inú ìwé jẹ́ kí n tiẹ̀ káwò orí mi lọ́gbọ́n yìí ni o mi ò mọ bí mo ṣe dé ọ̀dọ̀ yín bi ó máa gbà o ó máa gbà. ọmọ yìí kiri má fojú di o. at this point kí la máa ṣe báyìí àti inú ẹ̀kún ni mò ń sùn inú ẹ̀kún ni mò ń gbé inú ẹ̀kún ni mo ti ń jẹ ni mo ti ń mu ẹni tí mo gbọ́kànlé gẹ́gẹ́ bí ìyàwó mi kò sí àṣírí mi tí ó mọ̀ kò sí nǹkan tí mo fi tẹ́ lọ́rùn tán wèrè tó tún gbé wá tó pè lápúrú ẹ̀ tọ́jọ́ ń ṣe òsì mọ́ra mi kò sí nǹkan tí mi ò kí ń ṣe fún un àṣàǹbára wọn ní nǹkan pọ̀ hmm. ó máa gba o torí mo ṣe ń lọ sílé ilé ìmàgbóná mọ́. àwa lè ṣe bẹ́ẹ̀ àti ìmúlọ́rùn ọwọ́ aláti mú lọ́rùn ọba yìí tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni á jẹ́ our own word against that child ẹ̀yẹ́ máa wò wá pé ṣọmọ kékeré yìí ni I believe without evidence ṣùgbọ́n ẹ I get evidence yẹn òun ló kó báyìí. ọgbọ́n tá a máa dá sí. ọgbọ́n la fẹ́ dá sí fún wèrè kí la fẹ́ ṣe fún wèrè lẹ́yìn pé ká mú wèrè ká lè dànù kò sí nǹkan tó kù fún un ó ti lọ́nu ilé yẹn. ọ̀tá máa ṣe wà ó ní àwọn spy cameras kan tí wọ́n máa ń tà tó ìtúnba pen wá wà we just need to get some of them and exit to exit places nínú ilé yẹn wá dẹ̀ fẹ́ jáde wà á tán tó bá dé wà á padà wà á review ẹ̀ that way la lè fi evidence o. iye tó máa bẹ́ ta o ṣá a láti gbé gbèsè yẹn kíákíákíá báyìí a láti gbé torí mo fẹ́ mu mi ò lè wait kí ọjọ́ yẹn ṣẹlẹ̀ kí n fojú ara mi rí báyìí yàtọ̀ fún nǹkan tó mọ̀ yìí kọ́. kò sí wàhálà kan máa ọ́dà ẹ̀ náà ni. máa rò ojú o àti láti mú rẹ́ lálẹ́ àtúbọ̀ dáná ṣe o. ẹsẹ̀kẹsẹ̀ àmọ́ kí o gbèsè báyìí. ìlànà tí òun kò jáyé wá sọ fún mi pé kí n dánwò òun ló fa nǹkan tẹ̀ ń wò yìí. bẹ́ẹ̀ ni máa mọ̀ pé ènìyàn ṣòro ẹ wò àwọn tó ń pera wọn ní ẹ̀gbọ́n tàbúrò lálẹ́ mọ̀ pé bàbá ọ̀gbàgbà gbọ́dẹ̀ wọlé four one nine ayé àtọ̀nà náà ọ́fíìsà ẹ má pẹ̀ sẹ́yìn. Mr. Man, stand up. stand up lọ́dìbò fún ẹlẹ́sẹ̀ ń sìn. lẹ́nu folofolo kí ló ṣe kí ló ṣe. bàbá jí move out respect yourself. get up. hey stand up. stand up. See, tí ẹ tẹ̀lé wọn nọ́mbà the bá don't ẹ̀ dẹ̀ máa yanjú ẹ̀. respect yourself move outside. Yeah. Move! I want to Outside. That is it, my friend. First of all, come in first. Yeah. Ah, baby. Jọ̀ọ́, what do you want to go to? Mr. Femi. Ẹ jẹ́ ká rí later. Ma sọ later. Ah. Yeah. So, what do you do? You can't go more. I said, you can't go more. You know, I'm a cow. I should pick 419 in Sister Juliet. Àní ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká tún dúpẹ́ lọ́wọ́ ọmọ yìí tó jẹ́ ká ti irú ọ̀rọ̀ yìí tú síta torí tí ò bá aṣọ ọmọ yìí tó jẹ́ ká ti irú ọ̀rọ̀ yìí tú síta àwọn pípù yìí wọ́n ti fẹ́ ta lé bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ tún fẹ́ gbà kọ́mpù ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí dọ́kúmẹ̀ntì tó àwọn fẹ́ gbà táwọn fẹ́ fi ta lé tí ò bá ṣe pé ọgbọ́n tí mo kọ́ fẹ́ mi ọ̀nà ayé dọ́kúmẹ̀ntì yẹn ọ̀nà bàtà lè mọ lórí èmi ni mo kọ́ ti fi dọ́kúmẹ̀ntì kí àṣeyọ̀rọ̀ yìí balẹ̀ olúwàfẹ́mi. yes ma'am. ṣé onígbà mi ìwà ọ̀rọ̀ á wà kò ní sáyé ìgbà mi àyè á wà kò ní sọ̀rọ̀ àyè ti wà báyìí ọ̀rọ̀ ti wà ṣó tọ́ báyìí <laughs> ọlọ́run mo mà dúpẹ́ o ǹjọ́ rántí jọ́sí tí mo pè é tí mo sọ fún ẹ pé àbúrò mi kan ó wà ní north tí mo láwọn boko haram àtòwọn àtọkọ ẹ wọ́n parí wọ́n parí iṣẹ́ wọ́n pa wọ́n tí mo lókọ ọmọ kó lọ́wọ́ wọn tán ní kí n máa bá wọn tán àbó ò rántí. mo rántí. ọmọ yẹn tó jẹ́ Rẹ̀mílẹ́kùn yìí irọ́ gbà ni mo pa ọ́. Rẹ̀mílẹ́kùn yìí tó wo yìí ọmọ ẹ̀ ni. mọ́mí èmi ni mo bí Rẹ̀mílẹ́kùn. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Olúwafẹ́mi ṣé o rántí Ọmọrọlá tí mo sọ fún ẹ yìí pé àtòun àtọmọ tó bí níjọ́ kìíní àná wọ́n padà. bẹ́ẹ̀ ni nígbà tó ṣe díẹ̀ níbi ọjọ́ díẹ̀ sí ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ni dókítà bá pè mí ló bá ṣàlàyé fún mi pé. mọ́mi wa uh, with the look of things a rí i pé ẹ̀yin ni ẹ ṣì fẹ́ dàgbà nínú àwọn fámìlì ọjọ́ wa bí so a fẹ́ fi àwọn kankan tó yín létí ni gẹ́gẹ́ bí àgbàlagbà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí recently àwa rò wípé ìyá àtọmọ ló lọ ni but ìgbà tá check properly a rí i pé ọmọ ṣì wà láyé. ọmọ mi yè ọmọ mi yè ẹlẹ́dàá mi mo dúpẹ́ ṣé kí mo lè lọ wò báyìí. ẹ ní sùúrù mọ mi ẹ ní sùúrù ẹ lè rí sí bí mo ṣe ń bọ́rọ̀ mi lọ for now ẹ̀mí ṣì ń bẹ lára ẹ̀ bọ́bí mo ń bá yín sọ̀rọ̀ yìí ó wà ní intensive care and gbogbo nǹkan tá à ń lò fún so àwa ní gbàgbọ́ wípé èsì um, ayọ̀ la máa bá jáde bẹ́ẹ̀. sẹ́rí um, mọ́mì ọmọ ọlọ́lá gangan ló yẹ ká sọ fún but pẹ̀lú condition tí wọ́n wà àti break the news yẹn fún and um, for now wọn ti lè sọ̀rọ̀ dáadáa wọn ti lè sọ̀rọ̀ for now. ọmọ náà yé ọlọ́run tó ṣe tọmọ mi yé òun náà yé òun náà yé ah, àdúrà bí òun náà lásán ẹlẹ́dàá mi mo dúpẹ́ dókítà ẹ jẹ́ lọ wo ẹ jẹ́ lọ wo ẹ jẹ́ lọ wo kódà kí ni mo lè kí ni ká ṣe ṣé ká gbé fúdù wá rí àbí báwo àbí kí ni ká gbé wá. Fẹ́mi gbogbo owó tí mò ń gbà lọ́wọ́ ẹ̀ tí mo ní mo fẹ́ fi ṣe gbá mo fẹ́ fi ṣàwọ́ ọmọ tí mo fi ń tọ́jú rèé tí wọ́n bá mi wò láwòye tẹ́lẹ̀ dá mi ò jẹ́ tí ò ní jẹ́ ń kú àkúrún láyé mi ọmọ tí mo fi ń tọ̀ rèé nígbà tó dẹ̀ pẹ́ tán wò láwòye tán wọ́n ní tí bá ti ṣe tán kí n wá gbé ọmọ òun ni mo gbé wọn ra o òun ni rẹ̀mí yìí o kì í ṣe ọmọ àbúrò mi kankan o tí Boko Haram pa o ọmọ ẹ ní o ṣùgbọ́n kí ló dé tí mi ò sọ fún ẹ wípé ìwọ ló lọ́mọ tó bá rántí ìjọ́ tí mo wá síbí tó sọ fún mi pé àwọn pẹ́rẹ́ǹtì ìyàwó ẹ wọ́n gbé ẹ ní condition wọ́n sọ fún ẹ pé o ò gbọ́dọ̀ fẹ́yàwó o ò tí ì gbọ́dọ̀ bímọ ètí ìgbẹ̀dẹ̀ ṣe gbá ìtorí ẹ̀ ni mo ṣe yá apá mọ́ra o ìtorí ẹ̀ ni mo ṣe yá yí mọ́ ẹ lọ́wọ́ kó má lọ fi aburú ṣe ọmọ lọ́mọ o lẹ́yìn o ìtorí ẹ̀ ni mo ṣe à ń tọ́jú ọmọ mi jẹ́jẹ́ torí pé mo mọ̀ pé níjọ́ ọjọ́ kan ọ̀rọ̀ á jáde ọ̀rọ̀ jáde báyìí olúwafẹ́mi ọmọ ẹ̀ rèé o olúwa rẹ̀ mí lẹ́kún o. Ha! dáríjì mi gbogbo nǹkan tó ṣe látẹ̀yìn wá kò ń ṣe fault mi mi ò mọ̀ pé irú ẹ̀dá tí arábìnrin yìí jẹ́ lélẹ́yìí. olúwàfẹ́mi téèyàn bá mọ obìnrin tí ò tí ì mọ obìnrin kò tí ì mọ nǹkan kan obìnrin ò níyàwó ẹ̀ yìí obìnrin ni kì í ṣe obìnrin òun lè ojú ayé rẹ̀. obìnrin ni arábìnrin yìí. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ obìnrin ni kì í ṣe obìnrin kò wá ìtì ìtàn wàá wá ká lọ sí ìbú lọ sí ojú orí ọmọlọ́lá wá lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ kó kú ọ̀run kó lè dáríjì ẹ̀ àìtí ìṣe bẹ́ẹ̀ ẹ̀ nǹkan ò tí ì ṣẹlẹ̀ o ṣé o gbọ́ mi báyìí olúwafẹ́mi. màá ṣe mọ́ mi á lọ. mo ti bọ́. ìyá wa ẹ̀yin màá ní mo rí kí o ẹ kú ọ̀rọ̀ ọmọ àgbà yín ò ní tán lórí rẹ̀ àṣé òtítọ́ ni òwe àwọn àgbà tó máa ń sọ wípé ẹni tí ò bá láṣọ lórí ìkọ̀kọ̀ oró ńlá ni máa ń dárò ni ó mà ṣe fẹ́ni tí ò láṣọ lórí kan ẹ ṣe ẹkú ọ̀rọ̀ ọmọ ẹkú àfi ọpọlọ ṣe àgbá yóò dẹ̀ ní tán lórí rẹ̀ ẹ ṣe ìyá wa ẹ pẹ́ fún wa. English to me, open me there kọ́ mi bí àti hùwà kí n má ṣe ṣègbé káyé má ṣe ṣègbé kọ́ mi bí àti hùwà ìrẹ̀lẹ̀ kò sàn mí sáradà kọ́ mi bí àti hùwà kí n má ṣe ṣègbé láyé òun kọ́ mi bí àti lọ́gbà ìgbà mi kò sàn mí sáradà. Baba bless my old school.